الأولين والآخرين وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا السلام عليكم ورحمة الله وبركاته اللهم بارك إنه آية كتالي لغة lẹ́yìn tó kọ́nu méjì nínú Suratul Baqara náà bá tún ṣe àlàyé fún wa nípa ìdájọ́ ọ̀kan nínú tọ́rọ̀ mọ́ ìkọlẹ̀ ẹni sílẹ̀ nígbà tọkùnrin bá kó obìnrin sílẹ̀ ara nǹkan tí máa ṣẹlẹ̀ ọlọ́run bá ń sọ ìdájọ́ ọ̀kan nínú rẹ̀ fún wa nú ayé rẹ̀. aláwọ̀ ó wa ní ẹrọbọà ẹrọbọà rírì ọmọ ìfọ ọmọ lọmọ ìwà kọra yín sílẹ̀ lásìkò tí àwòrán ọmọ lọmọ lọ́wọ́ báwo lẹ ti ṣèyànjú àná ọlọ́ni àwòrán ilé ìmẹ̀ṣẹ̀ fọ́ọ̀nù rẹ̀ والوالدات يرضعن أولادهن حولين كاملين لمن أراد أن يتم الرضاع وعلى المولود له رزقهن وكسوتهن بالمعروف لا تكلف نفس إلا وسعها لا تضار والدة بولدها ولا مولود له بولده وعلى الوارث مثل ذلك فإن أرادا فصالا عن تراض منهما وتشاور فلا جناح عليهما وإن أردتم أن تسترضعوا أولادكم فلا جناح عليكم إذا سلمتم ما آتيتم بالمعروف واتقوا الله واعلموا أن الله بما تعملون بصير ọlọ́run bá wa nínú ayé yìí oníwàlúwà lè dáàtò àwọn obìnrin tó bí ma àwọn àyà ọmọ يرضعن أولادهن حولين كاملين لمن أراد أن يتم الرضاعة وما قام لهم قد مجي eléyìí jẹ́ ẹni tó bá gbèrò láti pé ìrèmà tóbi bá gbèrò ipò ń fẹ́ pé rírì ọmọ òun yóò rí ma fọdún méjì. وعلى المولود له رزقهن وكسوتهن بالمعروف wẹ́n tẹ́ bímọ fún ìyẹn bàbá ọkùnrin tí obìnrin bímọ fún ní àsìkò tí obìnrin fi ń rin máa lọ́wọ́ yìí ìwọ ọlọ́mọ pèsè ìdí àtìmú fóbìnrin yìí ìwọ ló sì máa pèsè àtọ́jú ọmọ wọ̀ ṣùgbọ́n léyìí tí ò ní gbọ́n lápá tí ó sì nàkúnà ń tí ó sì sáwọn ń bẹ̀ tẹ́ ẹ mọ̀ ipò ní level tó balance. la tukallafu nafsun illa wus'aha àlà nǹkan bọ̀ ẹ̀mí kan lọ́rùn àfi tí gbogbo ẹ̀mí lè gbé ntẹ́mi kan ò lè rù ọlọ́run ọ̀la ọ̀la bọ̀ lọ́rùn. la tudarra walidatun bi waladiha ẹ gbọ́dọ̀ fi ìnira kẹ́ ẹ fi ṣe ìyá tó bímọ nítorí ọmọ rẹ̀ torí kó bímọ fún ọ ọ̀gbọ̀dọ̀ fara ní. wala mawludun lahu bi waladihi ọkùnrin tá sì bímọ fún náà wo bí ọ̀gbọ̀dọ̀ fara ní torí kó ọba bímọ fún olóbímọ fún kọ́ máa fara ní ọlọ́run ọba. وعلى الوارث مثل ذلك ẹni tí ó jogún bàbá ọmọ ti kú ẹni tó jogún rẹ̀ ọ̀ràn àyàn lọ́jọ́ lórí tiwọn náà kí wọ́n sẹ́yìn rẹ̀ irúgbó ti jọ́ràn ẹ̀ lórí tiẹ̀ kó pèsè ìjà àdìmú fún ìyàgbé ma kó sì dátọ́ sí lọ́rùn nígbà tí ń bá rí ma ìwọ tó jogún bàbá tó bímọ tó ti kú yàn ìwọ gbọ́dọ̀ ṣe ojúṣe rẹ̀ lẹ́yìn rẹ̀. فإن أرادا فصالا عن تراض منهما tí bàbá àtìyá yẹn tí wọ́n bá fẹ́ wọ́n gbèrò láti gbọmú lẹ́nu ọ̀ràn wọn kọ́dún méjì ó tó pé ṣùgbọ́n táwọn méjèèjì sì jọ yọnu sí i wọ́n gbèrò láti gbọ́mú lẹ́nu ọmọ ọdún méjì òsì pé ṣùgbọ́n ẹni wọ́n jọ kò lé lórí wọ́n jọ yọnu sí. wọ́n ṣe ṣẹ́ àwòrán wọ́n sì jọ gba àmọ̀ràn ara wọn ọmọ yìí àní lè jẹ́ kó mú mú ọdún méjì torí kíni nǹkan báyìí báyìí báyìí èmi náà rí sí i tí káwá gbà lẹ́nu rẹ̀ ní ètò mu náà tó bẹ́ẹ̀ tọrọ yín bá jọ kù. فلا جناح عليهما ọlọ́ni kò sẹ́sẹ̀ lórí bàbá kò sẹ́sẹ̀ lórí ìyá òkun àtẹni bá ti jọ kù tẹ́jọ́ gbà máa tẹ̀síjọ́ yọnu sí. وإن أردتم أن تسترضعوا أولادكم فلا جناح عليكم tọ́ba ti wù yín láti wá ẹlòmíì ìgbà tí ọmọ bá yín fún ọmọ lọ́mú yàtọ̀ sóbìn tó bí fún yín ọlọ́run ní kò tún sẹ́sẹ̀ lórí ọlọ́háyà obìnrin tí wọ́n rà tọ́ tómi ń bẹ ní ọmú rẹ̀ tí ó fi lè bọ́ rí ọmọ rẹ̀ tó ń tó burú ń bẹ̀ tó pin ìgbà tó bá ṣe é pé ẹni tó lọ wáìnì. إذا سلمتم ما آتيتم بالمعروف lópin ìgbà tó bá ti pé obìnrin tí ọkọ tó bímọ fún ọ tó ti bọ̀ rí débi kan ọ̀sán owó rẹ̀ fún láì ṣàbòsí fún iye tó yẹ kó gbà nínú àtàyè náà ló fún òwúrú tó bá fẹ́ fi tó bá fẹ́ fi fẹ́ lómi kí ti pọ́ yín tó kún awẹ́ lómi tó kún yẹn jẹ. واتقوا الله واعلموا أن الله بما تعملون بصير ẹ̀kọ́ ayọ̀ lọ kẹsì ní ọlọ́run ọba olùrí ló jẹ́ olè gbogbo ń tẹ̀sí mọ́sọ́. ayé ayé lẹ́yìn ìgbà tí ọlọ́run ọba tó ti sọ nípa fífẹ́ àti kíkọ obìnrin nínú àwọn ayé àti síwájú ọlọ́run ọba tó sọ nínú ayé àti amẹ́nu báyìí nípa fífún ọmọ lọ́mú. nítorí tí ọkọ àtìyàwó tí ìpínyà bá dé láàrin wọn lẹ́yìn tí wọ́n ti tó ti bí máa ó sì é ti kọ́ ọmọ lọ́wọ́ pé mo mú báwo láti ṣe yanjú àárín ìyàwó ni ó bí máa ń fọmọ lọ́mú ó yàtọ̀ ni tẹ́lẹ̀ ọmọ ń bẹ lọ́wọ́ ṣùgbọ́n máa ń bẹ nípò pé wọ́n fún lọ́mú ìyàtọ̀ ń bẹ láàrin méjèèjì. torí tó bá jẹ́ ìyàwó tó ń gbọ́ ọmọ lọ́wọ́ tí wọ́n fún lọ́mú kò ní béèrè owó ọmú tí ń fọ̀n kò ní béèrè owó ọyàn tó máa mú torí pé wọ́n máa wò pé àá ti bọ́ mọ àwọn jọ ni tọ́wọ́ ayé kápọ̀ wọn tún máa bọ̀ fún ọmọ lọ́mú wọn tún máa bo sẹ́ wo sẹ́ báwò so lópin ìgbà tó bá yẹ kó àárín yóò ti dàrú yóò tún máa fọ́ ọmọ lọ́mú pẹ̀lú èrò wípé ṣebí táwọn ọmọ yìí bá dàgbà àwọn náà ní ọ̀padà sànù àwọn náà ní ọ̀padà máa kẹ́hùn àwọn náà ní ọ̀padà máa gẹ̀hùn àti pé àwọn gan-an ní tuntun ojú òun torí ẹ àbúrò wa pé ẹ mú owó ọyàn tí mú wá tó ń ti pé obìnrin ò lè dá ní omi lọ́mú láì jẹ́ pọ́pọ́ ìsúnmọ́ omi kan kò ní jáde lọ́mú àbí látàrí pọ́kùnrin súnmọ́ ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ tí wọ́n ti kọ́ ara wọn lẹ́yìn. kò lè rọrùn kò lè rọgbọ ọmọ bọ fọ ọmọ láì gbà kọ́bọ̀ torí ẹ̀ ìgbà tí ìyàwó ti ma yóò máa wọ ọkọ ọmọ yín wá ní àti kó àwọn náà ń tutù ojú òun àti pé so àbúrò wa kẹ́nìkan ni wá. yóò tún fojú generali pé generally wọn náà lọ kọ́kọ́ kú tóbi ṣe máa ronú pé ìwọ ọpọlọ kọ́kọ́ kú èyí sì ti rí ọ̀pọ̀lọpọ̀ ìyàwó tó kú kọ́kọ́ tó kú àmọ́ àwọn bẹ̀ nítorí pé wọn lọ kọ́kọ́ torí ẹ̀ lóbìnrin ti fẹ́ fẹ́ tọrọ àdàgbà jùlọ torí kó lè kọ́kọ́ kú. láì mọ̀ ẹ́ pé ikú yòó ní déètì kìí ṣe kàlẹ́ndà ni wọ́n á lò àmọ́ kàlẹ́ndà tó lọ fún ni pé ìjọba ìlọ́gbọ̀ ẹ̀mí ẹ̀. ṣùgbọ́n máa ń kú ọlọ́kọ̀ kú tó bá ti kọ́kọ́ kú gan ṣé bọ́ọ̀ àtàwọn ọmọ ilé àwọn ti dúkìá rẹ̀. fa àbúrò ọmọ tó máa wá mú wá ní fi mẹ́ńtálítì òfin ṣeré. àmọ́ ìjọba ti kọ́ pínrín à pé ó ti gbá fáwọn báyìí wọn ò gbọdọ̀ wá bọ̀ ṣe nǹkan kan lẹ́gbẹ̀ẹ́ wọn lọ láǹfààní rẹ̀ láì jẹ́ kó gbowó rẹ̀ ní ìpín kíákíá. ọlọ́wọ́ bá ti mọ̀ wá òun lọ dá wa ọmọ tó dá sínú ẹ̀ wa lọ́lọ́run ti ní tẹ́ ẹ bá ti kọ́ra yín lẹ̀ tíyàwó ti ń gbọ́ ọmọ lọ́wọ́ tí o ti fún ọ ti jọmú lẹ́nu rẹ̀. وعلى المولود له رزقهن وكسوتهن بالمعروف. رقم ni wọ́n fi rí ọmọ yìí. ìwọ́n tó wá bí ma fún tòsí kọ obìnrin yìí lẹ̀ o lè kọ ìyàwó ṣùgbọ́n o lè kọ́ ọmọ. o ní sọ pé mo kọ́ tọmọtọmọ ọ̀rọ̀ àwọn wèrè nìyẹn kọ obìnrin tọmọtọmọ bọ́ ọ bá kọ̀ ọ́n yọ padà lé bàbá rẹ̀ àmọ́ ọmọ tó ilé bàbá ta ní ọ̀lẹ́. torí bó bá pẹ́ bó bá yá àwọn ará ilé ìyàwó rẹ̀ padà sọ fọ́mọ pé kìí ṣe lè bàbá tiẹ̀. tọ́ ọmọ àti ẹni fún ọ̀bọ̀ tọ́jú ọlọ́run ti sọ pé wọ́n lọ́ọ̀mà ti kìnnì lọ́ọ̀mà náwó ìná ìlú tí obìnrin tó bímọ fún ọ tí wọ́n máa níyì aṣọ tí wọ́n máa nítorí pé tí wọ́n ti kọ obìnrin sílẹ̀ ọ̀rọ̀ yàtọ̀ sí ìgbà tí wọ́n ti kọ sílẹ̀ torí rẹ̀ làwọn olùmọ̀ ń sọ pé àyà ìsọ̀kalẹ̀ nípa obìnrin tí wọ́n kọ sílẹ̀ torí pé obìnrin tí wọ́n ti kọ sílẹ̀ wọ́n fìlà ìdí àti mú rẹ̀ orí rẹ̀ lọ́wọ́ àti ọwọ́ ọ̀gbọ̀nlọ́gbọ́dọ̀ wá wá òṣùwọ́n lọ́wọ́ bá ń sọ ilé yìí nítorí kò ti kọ ìyàwó yẹn sílẹ̀ ìsì ń bọ ọrẹ ma bóun ni wọn náà ṣe ní pé ta ló fún abẹ́ máa náwó fún nítorí tiẹ̀ torí ọmọ tó fi fọ̀. ọ̀pọ̀ kan náà olùmọ̀sọ pé àyà ìkárí pé àtẹni tí yẹn ti kọ̀ sílẹ̀ àtẹni tí yẹn ti kọ̀ sílẹ̀ wípé wọ́n bá yín rí ma fọ́dún méjì àsìkò tí màá yín rí mẹ́yìn lẹ́mọ̀ fún oúnjẹ lẹ́mọ̀ fún ọmọ lẹ́mọ̀ dáàbò fún ọlọ́run ṣùgbọ́n lẹ́yìn ẹ̀ kò kò mú torí pé ìgbà tó ti kọ́ lẹ̀ náà wọ́n ló fún lóúnjẹ wọ́n ló fún lómi wọ́n ló dà sí lọ́rùn. torí délé ọ̀rọ̀ ọlọ́run tó ní yorùbẹ́ẹ̀ yorùbẹ́ẹ̀ náà ilé yẹn rẹ́ lónìí ọ̀bá rẹ̀ ó sì jẹ́ fẹ́ràn wọ́n ti bì náà rẹ̀ alẹ́ sọ́kùn lẹ́tọ̀sọ́ọ̀lì ìdí nínú nísùn nínú nísùn yẹn òní báyìí. yorùbá ẹ̀ná gbogbo fíìlù fíìlù ìmọ̀ọ́sí fíìlù ọmọrú fíìlù ìmọ̀ọ́sí fíìlù mọ̀bọ́ọ̀rẹ́ àwọn fíìlù méjèèjì yẹn ìmọ̀ọ́sí àti mọ̀bọ́ọ̀rẹ́. ìfáàdà wọn kọ́bà ìròyìn ni wọn máa tọ́ka sí nínú ma sí máa wí kọ́tọ́ka kọ́tọ́ka sí tó ti ṣẹlẹ̀ tẹ́lẹ̀ mọ̀bọ́rẹ́ ti ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ àti ìfẹ́ ṣẹlẹ̀ ṣùgbọ́n kò sá tẹnu méjèèjì ṣùgbọ́n náà sọ amúrù amúrù ìgbà فعل المضارع mọ̀bárẹ̀ إفادة ó لام الأمر àṣẹ ليذهب زيد إلى السوق لام يه لام الأمر يزيد أبوه لو سيشبان ما يعني يربعنا فعل المضارع يفيد الخبريه ìròyìn torí rẹ̀ àyà yẹn tá a bá wò pé fílù kọ́rẹ́ kọ́bọ̀r ni a túmọ̀ rẹ̀ pé àwọn bímọbímọ lóbìnrin yorùbáyìnà àwòlẹ́dẹ̀hùn àwòlẹ́yìn kàmìlẹ́yìn wọ́n máa fún àwọn ọmọ wọn lọ́mú wọ́n máa rí wọn pọ̀ wọ́n máa fún wọn lọ́mú wọ́n wọ́n máa rí wọn fọ́dún méjì wọ́n á máa fọ́ àwọn ọmọ wọn lọ́mú wọ́n á sì máa rí wọn fọ́dún méjì. kọ́bọ̀ tó bá jẹ́ kọ́bọ̀ kọ́bọ̀ wọ́n ti sẹ̀. gbogbo yìí tó bá jẹ́ tó lọ́rùn dúdú yìí kò gbọ́dọ̀ tà sí. tó bá fi tà sí yóò mú kọ́mọ́jọ dúdú mọ́. a sì ti mọ̀ ẹ́ kí kí òdodo ìbàjẹ́ ni gbogbo ní tí ó bá wọn mú kí òyìn ọlọ́run jẹ́ bàjẹ́ òun náà jẹ́ kí ìbàjẹ́ torí ẹ̀ sí ọdún méjì wá ní gbogbo obìnrin fi ń rè mọ́ tó bá jẹ́ ròyìn ẹgbẹ́ kìí sọ ọdún méjì ẹlòmíì ò jẹ́ síjọ́ méjì ẹlòmíì oṣooṣù méjì ẹlòmíì ọ̀sẹ̀ méjì tí wọ́n fi pọ́ ọmọ jì wọ́n ní àyà yìí khabarun fi ma'na al-amr ìròyìn ní àmọ́ tó ní tùmọ̀ àtẹ. káwọn obìnrin kọ́ ya máa rí ma wọn fọ́dún méjì kọ́ ya máa rí ma wọn fọ́dún méjì tọ́ba já tẹ̀ ẹni tí ọba tẹ̀ látẹ̀yìn kọ́ ọtí àbí ọtẹ̀ tọ́ gbogbo àwọn yìí tí ò lè máa gbọ́dún méjì wọ́n tẹ lọ́pọ̀. àwọn tó ń rí máa wọn gbọ́dún kan àbọ̀ kò pọ́dún méjì oṣù méjì nǹkan kò pọ́dún méjì ṣùgbọ́n náà wọ́n bá sọ pé lè má ní ọ̀rọ̀ ọ̀dá ní ilé tó ń mọ̀ ọ̀rọ̀ ọ̀rọ̀ à fẹ́ni tó bá fẹ́ láti pé rí rè má. eléyìí tó túmọ̀ sí pé àtẹ́ni ṣùgbọ́n ẹni tí ọ wà fẹ́ni tó bá fẹ́ láti pé rire ma ẹni tí ò bá fẹ́ pé rire ma rẹ̀ kọ́ tọ́tẹ́ lọ kọ́tẹ́ lọ fayakun al-amru idan irshadiya sábà tí lè jẹ́ bẹ́ẹ̀ kájẹ́ pé àtẹ tó wà bẹ́ẹ̀ àtẹ tọ́ni sọ́nà atọ́yin sọ́nà apáyin láti ma fọ́dún méjì ṣùgbọ́n tó bá tako amran irshadiya ọkì sọ́kọ́ tẹ́lọ̀. torí di eléyìí kò sí túláàsì nínú pípò orí ma fọdún méjì ṣùgbọ́n ìtọ́ dáa jù náà ní kò orí ma fọdún méjì ọlọ́ni hawlẹ́yìn ọdún méjì káàmìlẹ́yìn pérépéré wọ́n ní hádà tàkì tàkì dùn lè àlẹ́. أن التقدير تحقيقي لا تقريبي wọ́n ní ọlọ́run ọba wa tuntun pé kàmí lẹ́yìn láti tún fún ọ̀rọ̀ àkọ́kọ́ lágbára pé ọdún méjì gbáko nípa kìí ṣe pé ẹ bí méjì gàdá tó bá tẹ àwọn bí kan ọdún méjì gbáko. tán ẹ wá wo bí kí ọlọ́run ọba wa ti ṣe pọ̀ tó sọ̀rọ̀ pé wọ́n á kọ́ ilé ọ̀pọ̀ náà ló ní kọ́ ọmọ ọmọdé ọmọ rẹ mọ́ nàám kò ní kọ́ ọmọ ọmọdé ọmọ rẹ mọ́ ọmọ rẹ náà ní sawa'an baqiti amirtahalti ọ̀sẹ̀kù àbọ̀ lọ ọmọ rẹ náà lọ́mọ rẹ ọmọ jẹ sèké ló bí wàhálà gbàtú àti kọkọtù wa jà lọ́wọ́ àmọ́ ọmọ bí ọmọ ọlọ́mọ ọlọ́run ti mọ̀ pé bọ́ọ̀ ti sè lọ́lọ́run ti ẹ̀dáwó ẹ̀. inú kí àdánù ọlọ́run ọlọ́mọ tó jáde láti inú rẹ̀ wo obìnrin yìí kó o fún lọ́yàn. sẹ́yìn tó tẹ̀sẹ̀ ń bùkátà fún ẹsẹ̀ sọ fún yẹn. ọmọdé ìwọ fẹ́ ti torí rẹ̀ kú tó o dẹni tí ń sin tó o dẹni tí ń bì wọ́n bá ti jẹun tó o dẹni tí ń ṣe bí ẹni tí ó gbẹ́mí mí tọmọ náà ni wọ́n ti fẹsẹ̀ máa sọ fún ọ pé fún lọ́ọ̀yà torí kí ọlọ́run ọba torí pé ọlọ́run ọba ọ̀làánú lórí wa tayọ bá fi àmàkà ti tẹ̀lé láàánú lórí ọmọ rẹ̀ lọ. torí ẹ̀ lọ́lọ́run ọba ní ṣe máa ń pa òbí tó fi ma láṣẹ báwo ni ó ti ṣe pẹ̀lú ọmọ rẹ̀ torí pé àánú ọlọ́run ọba pọ̀. níbi bíbá ẹni tí ń bá àwọn obìnrin wí pípé ẹ̀yin obìnrin o ọdún méjì ni o. tí wọn gbọ́ wọ́n gbà ná wọ́n yìí ọ wọ́n yìí fi gbà tí ìbá tó bá tó fún ọmọ mẹ́ta yóò ti ní kẹ́ ẹ máa ra nánù lọ́mọ ọba dọ̀ máa nánù àwọn náà tún ṣe mílíkì mi wọ́n ní nánù wọ́n tún ṣe mí wọ́n ní dánù <laughs> yín ni mílíkì mi wọ́n tún ṣe ní progress. àlà wọn ni agbára tí ń bẹ fún mílíkì ọmọ ọmọ dàgbà ni wọn wọn wọn. yọ̀ọ́ èmi náà ní gbà ni progress progress tọ́lọ̀ ti naturalize ẹ̀sìn ọláyà ńkọ́ la àlà. ẹ̀yin sì mà wípé nínú àánú ọlọ́run àti kẹ́ẹ̀rẹ̀ tó ṣe fọ́mọ ànábì iná ló fi mú kí àwọn màmá màmá. wọ́n ní omi ní ọmú wọn ó sì wáá pa wọ́n láṣẹ ní ìpani láṣẹ ìfẹ́ ní mana pé ẹ̀yin náà ní kẹ́ máa fún àwọn ọmọ yín lọ́mú wọ́n àǹfààní tó ga ń bẹnu kó fọ́ ọmọ rẹ lọ́mú gbogbo ọmọ tó bá fún lọ́mú ìmọ̀ aláàánú ìyá rẹ̀ ìmọ̀ aláàánú ìyá rẹ̀ nítorí bọ́lá ìgbé títẹ̀ ti fún lọ́mú àyíkẹ́ni àyíbi tó kan wà ibi tẹ́ ìgbé sínú tẹ́ ti fún lọ́mú unlike ọmọdé ẹgbẹ́ fún ní fídà ìṣe gbogbo gbàlẹ́gbẹ̀ẹ́ lọ́wọ́ àbí ẹ̀kọ́ ni yóò débi kan ẹni ọ̀ya ẹlọ́ngbẹ̀lẹ́ bá ń fún fídà ńgbà bá tún débi kan ẹgbẹ́ ló jókòó lórí àga àga kẹ̀kẹ́ tó ń fi ń ti ọmọ àbága sàgbẹ̀dọ́ba ìlú ìtútù kí tọ́mọ bá ti jókòó ńbẹ kò ní ṣubú ẹgbẹ́ fídà halẹ̀ fa ọmọ bẹ̀rẹ̀ sí ní jẹ́ pé ń pàdánù àánú yà ń pàdánù àánú ìyá ń pàdánù àánú ìyá bí bá ti ń pàdánù àánú ìyá bẹ́ẹ̀ lójú rẹ̀ ọmọ yọ ọmọ dájú bẹ́ẹ̀ ni ọmọ dájú bẹ́ẹ̀ ni ọmọ dájú làánú òní sí lójú rẹ̀ mọ́ tọ́ba dàgbà tán tọ́ba àdúgbò bá sọ̀rọ̀ tọ́ba fi mú báyìí ẹ wàá pẹ̀lú ọmọ wo ni àpẹ̀lú ìyá wo ni wọ́ nítorí pé àlùjẹ̀dá mi ń jẹ́ sílámù ẹ̀ sàn ìmọ̀ wá látara dáwà náà bá ti tí ọ̀pọ̀lọpọ̀ yẹn padà rìváìsì ọpọlọ ọmọ sẹ́yìn mà nítorí pé ọmọ sẹ́yìn fún lọ́mú tó bá fi lè sọdún méjì lódodo ọmọ òsè fún lọ́mú kẹwàá rí jókòó mbẹ yọ máa bọ yọ máa bọ báwo tẹ̀wọ̀n fẹ́ gbé mọ́ra ni tó ẹ máa fún lọ́mú ọwọ́ fẹ́ gbé mọ́ra ni tí ẹ̀kẹ́ rẹ̀ ti ń kan ìyá rẹ̀ ní ibi àyà tí ń tún fa ọmú rẹ̀ yín àánú gidi ni ẹ̀rọ ìgbà tí wo ojú ìyá rẹ̀ yóò wò yóò rà bùsẹ̀ ni ọmọ ọmọ rẹ̀ ni musẹ́ yóò tún wò yóò tún gbójú sọ yóò tún wò yóò tún gbójú sọ báyìí yẹn lọ máa ń ṣe ń kírìyèsì ìfẹ́ fún yàrá rẹ̀ àtàánú ìfẹ́ àtàánú ìfẹ́ àtàánú àmọ́ ọmọ tí wọn ò fún lọ́mú bẹ́ẹ̀ ojú ọmọ dání ojú ọmọ ọmọ aranko díẹ̀ díẹ̀ pé yẹs àṣọ ẹgbẹ́ ayé ìbáyìí ok ok everybody will know <laughs> subhanallah so inú àbúrò nínú àǹfààní tuntun wà ń bẹ̀ òní gbé ọmọ ẹyin òní ya màálù torí pé gbogbo ọmọ ẹ sáà ń fi mílíkì alágolo tírì bí ìwà àyà tó tó tó rè náà ni ó mú kí ni ìwà àyà tó rè màálù lórí sá ọmọ tí màálù rè ìwà gíní ọmọ wà màálù náà ni nínú àǹfààní tó wà ń bẹ̀ oníkí gbogbo obìnrin tí máa ń rí máa. wàhálà tó fi máa ń ní lẹ́yìn ìgbà tí wọ́n bá bí ma tó yẹ pé máa ń tí ní mọ báwọn ti fẹ́ ṣe gbogbo obìnrin ti máa ń rí ọmọ rẹ̀ ẹ̀ rí pé wàhálà yóò fi dìbò torí pé àbò òbí ni yóò máa sọ́kù yóò so bá mú ọ̀yàn yóò ràn òbí yẹn lọ́wọ́ láti tètè yàtọ̀ sí ọmọ ọmọ mọ̀ọ́yàn. lẹ́yìn náà inú àǹfààní tuntun wà mẹ́ òun náà ní gbé ọmú ọyàn obìnrin ó dà gẹ́gẹ́ bíi ni lè tún pé tí ọmọ omi ọ̀pọ̀ ń bẹ̀ tí ọba ti lè tó ma lẹ́yìn ọ̀sẹ̀ kan omi ọyàn yẹn lè gbẹ. àmọ́ bá ń fà bá tàmọ́tò bá ti fún ọmọ ẹ̀rín dùn mí ń ronú máa lè díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ omi ọba máa sáko mi omi ọba sáko mi subhanallah ọmọ ọmọ wa ro ìró mi wà ní oṣù sálọ wù mí kọ̀rọ̀ náà jáde ṣẹlẹ̀ ní náfààní tó à ń àwọn olóyìnbó wa wó sùsù wọn ní kẹrin ọkọ ọmọ lọ́yà mọ́ kíní kan abolo ní kẹrin ọkọ ọmọ wọn ti mílíkì lórí sírísì àwọn obìnrin náà láwọn ní ìsinmi torí kíni àwọn fẹ́ lọ sí oṣù torí tí èèyàn bá máa gbọ́mọ ká ọmọ òṣèré fún lọ́mú lọ́fíìsì ọmọ òṣèré fún lọ́mú ní báńkì ọmọ òṣèré fún lọ́mú ní kíláàsì ọmọ òṣèré fún lọ́mú lọ́sibítù ibi tó ń ti ń gún yẹn lábẹ́rẹ́ àmọ́tẹ̀ bá ti wá nání tẹ̀ra dánù tẹ̀ra nánù. fún ẹni tí ọmọ àná ní ọmọ yín ẹnu kún ó gbé fídà sí lẹ́nu ni. wọ́n bẹ̀rẹ̀ sí ní ṣe eléyìí lọ títí ńgbọ̀ ya àwọn tó polongo eléyìí fún wọn náà náà tó padà wọn ní lọ́wọ́ kò sí ní tọ́da bí ọmú yá ilẹ̀ ń dara ẹ̀yin lòdó láti nǹkan tó lé ní ẹgbẹ̀rún kan àti ọgọ́rùn-ún mẹ́rin ọdún sẹ́yìn. ó ní wàlúwàlì dáàtò yọrùbàrínà àwòlẹ́dàhùnà àwòlẹ́yìn ní kàmìlẹ́yìn. àwọn àyà bímabíma tó bímá ọdún méjì gbáko ni wọ́n fi fọ́ọ̀mù àwọn lọ́mú ní nta àfi wọn mànà lọ sídìí rẹ̀. لمن أراد أن يتم rọ́bọ̀ wá eléyìí jẹ́ ti gbogbo obìnrin tó bá fẹ́ pé líle máa rẹ̀ ọlọ́run sàlàyé wa táwa nídìí pé ẹnìkan kan sàǹtìtì kan àwọn kẹtọ́ máa ń gba kiri kí ni a fẹ́ pé kí ni nítorí wọn sọ fún àtìkà torí pé sẹ́rí ọlọ́ onídìí ilẹ̀ títí méjì kan lówó ọpọlọ ọpọlọ kan tó dọ̀tí ọwọ́ bọ́lọ̀ lọ́sàn ó ti tó tí ẹ̀ bá wá fi ṣiṣẹ́ lónìí yọ padà wá yé yín ó lè jẹ́ lẹ́yìn ẹgbẹ̀rún ọdún ìkórè sínà lẹ́yìn ẹ̀rí tí ntọ́lọ̀ ń gbé náà lẹ́ padà padà sí ìdí rẹ̀ torí de la dúpẹ́ kọ́lọ̀ ẹ̀rí ní ìsìn bí a ti fi pariwo pé no ẹ̀ nídìí kẹ́ fọmọ agolo mílíkì mílíkì alágbó olùkẹ́ máa fọn bẹ́ẹ̀ náà wọ́n tún pariwo káyé lónìí gbogbo áfíríkà gbogbo asia gbogbo europe ẹ má tóge ẹ má pé ẹyìn ẹ fẹ́ tóge lẹ́yìn ìgbà tẹ́ bímọ ọmọ ni ọmọ ni ẹkún lọ́mú ẹkún ọlọ́mú ni kọ́lá débi pé wọ́n tún fún àwọn obìnrin lẹ́bùn lórí pọ́pọ́ lọ́mú oṣù mẹ́fà àló oṣù mẹ́fà kọ́ ọdún méjì one over four lẹ́yìn fún wọn lẹ́bùn lé lórí four over four lọ́nà subhanallah. ẹdìmú àwọn tó sọ kóṣù mẹ́fà lónìí ẹni kí bọ̀bá wọn kan bọ̀bá wọn ni no one and a half years bọ̀bá wọn ni kí ni two years kí wọ́n kí wọ́n sọ nǹkan tuntun wọ́n sọ nǹkan tuntun àwọn kan máa sọ pé díẹ̀ díẹ̀ ní ẹgbà Islam lọ́jọ́ ẹgbà Islam lọ́jọ́ kan torí pé àwọn ò need láti máa wá nǹkan kan lọ anybody but everybody need láti máa wá pẹ̀lú àwọn àní alukur'an àwọn òlà alukur'an ló ti jẹ́ pé tí ọ̀rẹ́ wọ́tọ̀ alukur'an nìkan tó tún wá wá wà fún wa ká torí délé ọlọ́wọ́n bá wa ọ̀sọ̀ báyìí ó ní lèmi ọ̀rọ̀dà ẹ̀yìn màlúwà àti bẹ́ẹ̀ àti bẹ́ẹ̀ ìpanyin láti ẹ̀yìn ní ìpanyin láti ẹ̀yìn fúnimàní fún ẹni tó bá fẹ́ láti pé rírì ọmọ àti ẹ̀ ẹni kékeré ti tú láti ẹ̀ o. ẹni tó bá fẹ́ láti pé rírì ọmọ ka anyị kò burú pé ẹ ọdún méjì tẹ̀sí gbọ́mú lẹ́nu ọmọ. àmọ́ o tẹ bá méjì yẹn lọ dájú. tó obìnrin tí wàá pọ́dún kan gan-an pẹ́yà láyé jọ kátó torí pé ní làwọn wà wọn ò fẹ́ bá dìbò jẹ kàmàkàmàkàmà nìkan fẹ́ bímọ bá èdè pé ó bímọ mí ìgbé ayé ká ikọ́ ya kọ́ ya la ọ ọ̀ya ọmọ máa rìn ọ̀ya ọmọ ọmọ tó tilé ti fà ọ̀ya ọmọ ọ wá bí mi lọ pé ọ̀kan tó ń bí náà ọ̀kan ọ̀gá ọmọ bóyá ọ̀kan dìdìrín ni ọlọ́kan ọ̀gá òun òbí màmá torí òun lé sí ọlọ́run ní ọ̀pá ọ̀hún bí ìyá àti ẹ̀ náà ti rí kọlọ wọn pa níjọ tó bí ọ abẹ ẹ so nítorí délé ọlọ́ọ̀ni ẹ̀ tó bá bẹ pé rírì mà kó sọdún méjì ṣùgbọ́n àwọn olùmọ́ni tí ọmú bá tún lọ mọ́ ma láàyè kò ní fẹ́ kí wọ́n gbà ọ́ abẹ́ tọ́mú bá mọ́ láàyè ètò oníjọ́ fún ọgbà lẹ́nu mọ́ báwa fi ọmọ mi ilẹ̀ títí tí ìpọ́dún márùn-ún yọ ọmọ mọ́ ni àbẹ́ màdẹ́ torí tọ́ba fún gbogbo ń dẹ́gbà fi rẹ̀ láyè kò ní gbà àbí fún ọgbọ́n mùsùlùmí ẹ̀yin náà wàá gbọ́dọ̀ wàá ẹ̀ gbọ́dọ̀ ẹ̀ gbọ́dọ̀ lézì pé ńgbà tó jẹ́ pọ́nmú náà ní máa gbà kẹ́ mọ́ afúnlọ́mọ́ fún èèwọ̀n. so torí àwọn sọ pé wà nàfsó ká pẹ̀fẹ̀lẹ́ ẹ̀rìn tó ọ̀mẹ́lọ ọ̀ṣàbà àdá ṣùgbọ́n rọ̀bọ̀ àìwá ẹ̀ń tàkọ̀pẹ́ mọ́ ọ̀yà ń kọ̀pẹ́ mọ́ wọ́n lẹ́mi ọmọ èèyàn wọ́n dàbí ọmọ aríńdé ni tó ọba fi lè pa ẹ̀mí tìtọ́ dá sí tó ju ẹ̀ pé tó bá wù kọ́ máa ṣe tó bá wù kọ́ máa ṣe títí tí ìrùn gbọ̀n tí ìdàgbà tí ìdọ̀dọ̀ yọmọ mímú náà ni. gbogbo tí a bá fi lọ láyé yóò sọ pé òun tí ìníṣẹ́ lọ́rùn yẹn ẹgbọ́n wa. àmọ́ tẹ́ bá ti lè gbá ọmọ kúrò lẹ́nu rẹ̀ lọ́mọ oṣù kan pàlà tẹ́ bá gbé sí lẹ́nu lẹ́yìn oṣù kejì yóò lọ́ wọn fẹ́ mọ́. tó bẹ́ẹ̀ torí ẹ má fi ntí ọ̀dà àbàyàn jẹ́ o. wájú pé ọmọ àti yín gbogbo eyín ń pé lọ wọn wá wá síyàwó rẹ wọn ni kí ni lágbàdá ń sẹ ẹ mọ mú ni ọmọdé mẹ́rin ẹsẹsẹ fọdún mẹ́rin náà ni ah, fọdún mẹ́rin kò burú ẹ kúkú máa fún lọ́rùn tó tó eléyìí túmọ̀ sí pé gbogbo nǹkan onílé méjì kò gbọdọ̀ táyọ̀ rẹ̀ torí ẹ̀ ọdún méjì tó náà bá wá sọ́ńbì ó ní í ṣe pẹ̀lú òfin pípọ̀ nínú ṣẹ̀ríà Islam pàápàá ìtọ́jẹ́ máa mú mú àmúmú yìí. èyí tí máa lapa nínú kí ẹni tó fúnni lọ́mú tí èyí ṣe yẹ kó dé ìwọ̀ fúnni ní fífẹ́ àtòhún. àtàwọn ọmọ rẹ̀ àbáwọn ẹ̀gbọ́n rẹ̀ àbáwọn àbúrò rẹ̀ àbáwọn àbúrò bàbá rẹ̀ àbáwọn ẹ̀gbọ́n bàbá rẹ̀ àbáwọn àbúrò ìyá rẹ̀ àbáwọn ẹ̀gbọ́n ìyá rẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. òun náà lọ mú tẹ̀yàn mu ní ọdún méjì àbí tí ó pọ̀ ọdún méjì. ọmú tẹ̀yàn mu lọ́dún méjì gbàtẹ́yàn wà lọ́mọ ọdún méjì àbí gbàtẹ́yàn pọ̀ ọdún méjì máa nísìnyí alágbàtọ́ yẹn ń fún yẹn lọ́mú gbogbo wa tó fi tó fi rè yàn èèyàn fi pọ̀ ọdún méjì títí ọdún méjì ènìyàn fi mú mú rẹ̀ èèyàn gbọ́dọ̀ fi obìnrin láéláé bó ti di yéèyàn ìyá tó rè yàn ìyá tó wá rè yàn ọ̀dà bí ìyá tó bí yàn nú nípa pé àwọn tí ọ̀tọ́ ká fẹ́ ru wọn tí wọ́n dé yàn àyà wa tó bí wa nú bẹ́ẹ̀ ni ọ̀tọ́ ká fẹ́ àwọn ẹni tó dé yàn àyà wa tó rè wa torí àdéhùn anábìá Muhammad sallallahu alaihi wasallam tó ní yàhàrùn mina rọ̀bọ̀ọ́cẹ́tì máa yàhàrùn mina nàbì. lágbọn apá amúmú àwọn ẹnìkan ó dé ìwọ̀ fún wa láti fẹ́ irú àwọn ẹni tó dé ìwọ̀ fún wa láti fẹ́ lágbọn pàbí nílọ́mọ. nísìnyí màmá wa gbọ́dọ̀ fẹ́ bẹ́ẹ̀ náà ni màmá wa tó fún wa lọ́mú. ọmọ màmá wa tọ́jú ọmọ ẹ̀yà wa àgbọ̀dọ̀ fẹ́ bẹ́ẹ̀ náà lọ́mọ màmá wa tó fún lọ́mọ àgbọ̀dọ̀ fẹ́. àbúrò màmá wa tó bí wa nú abẹ́gbọ̀n màmá wa tó bí wa nú àgbọ̀dọ̀ fẹ́ bẹ́ẹ̀ náà làbúrò wa tó rí wa bàbá màmá wa àbọ̀dọ̀ fẹ́ bẹ́ẹ̀ náà làbọ̀dọ̀ fẹ́ àbúrò tàbẹ́gbọ̀n bàbá màmá wa tó lé wa bẹ́ẹ̀ náà làgbọ̀n ya àbúrò màmá màmá wa abẹ́gbọ̀n màmá màmá wa àbọ̀dọ̀ fẹ́ bẹ́ẹ̀ náà lè tó àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ eléyìí túmọ̀ sí pé ọdún sẹ́bi tí wọ́n fi oúnjẹ orí wọn gbé má pàápàá ilé alájọyọ̀ ọgbọ́dọ̀ máa kí èso ọmọ rẹ̀ tóbi máa lọlé alájọyọ̀ orí wọn sábà pé máa ń gbà mí bí ìgbà tí ọ̀jẹ̀ ẹran rí bí ìgbà tí ọ̀jẹ̀ ọkà náà ní nǹkan mi náà lọ jẹ títí títí títí tó fi ga ti ga lọ àmọ́ tó bá ti di oh, ah, alájọyọ̀ èwo tí ọ̀rẹ́ rìn rí wọn níbi alájọ ọ̀yàn rẹ̀. tẹ́tọ́ mo máa ń sunkún lé alájọ yẹn máa kéè ìyẹn ń ṣe sunkún tó sunkún tó ń rẹ̀ tó ń ó lè jẹ́ sí ìyá ó ti wá jìnnàjìnnà táwọn obìnrin máa ń fúnra wọn ti ti ti rán ti rán ó ti jìnnà ibẹ̀ màmá kò ti gbọ́ mú dábàá gbé sí lẹ́nu ẹgbẹ́ ká mú a. ẹ̀yà ibẹ̀ o àbá wọ́n yí ajé tó ọmọ bá fẹ́ fi ọmọ màmá o tó ti dàgbà tó fẹ́ fi ọmọ màmá ni màmá kan bá jáde náà bá ní ẹ̀ẹ́dẹ̀ fẹ́ ra yín tó ra gbọ́ pé ọmọ ẹni tó bá rí yàn ìwọ ni fún yàn ìyá ìdí èrè ọrí níbo ẹ rí màmá abatẹnijẹ wọn fẹ́ bá àhà níjọ tá a lọ lé ọlọmọ alágbájá tó ń sunkún tàbí ẹ̀rí kan tó ní ọba di pé tọ ẹmí ló wọn wá rì torí pé anabi sọlá àtúlá sọ pé láti àrẹmọ lọsọtò wọlé lọsọtà fífa ọmúlẹ̀ kan kì í sọ ẹni tó fún ni lọ́múdé wọ̀ fún ni àbáwọn èèyàn rẹ̀ àbí fífa lẹ́ẹ̀mejì kò ní sọ dé wọ̀ fún yàn wọn á ọ̀pá tó ẹ̀mẹ̀wá ẹ̀mẹ̀wá ọ̀pọ̀ débẹ̀ àbí òdébẹ̀ òdébẹ̀ èèyàn gbé débẹ̀ rẹ̀ sotori lele ló ti jẹ́ pé a gbọ́dọ̀ kíyèsí òfin Ọlọ́run obìnrin láàrin ọdún méjì tó bá fún yàn lọ́mú èèyàn dé wọ̀ ó dé wọ̀ fún yàn láti fẹ́ àwọn èèyàn rẹ̀ dé wọ̀ fún yàn láti fẹ́ ọkọ rẹ̀ ó ti bàbá èèyàn látàrí pé wọ́n rí yàn ọkọ obìnrin tó rí yàn bàbá ló tún jẹ́ fún yàn bí nà rọ̀bà torí omi tiẹ̀ náà lọ́dọ̀ mú ní ọ̀yàn obìnrin rí wọn. padà ọmọ ẹ̀ lópin ìgbà tó bá ti pé ọ̀yàn náà nìkan ní máa mu kò sí tó lè yọ àkọyàn lóye èsì pé bóyá tí wọ́n tún ọba ti kila fún bọ̀ǹkùn ọkàn kọyàn yẹn fún àmúmi ni ẹ̀hán ẹ̀rọ ìlú ìlú ńlá. bákan náà ọmọ yẹn kò gbọ́dọ̀ jẹ́ wípé eh, ìgbà tó ń fún lọ́mú ọdún méjì ti kọjá tó máa fún lọ́mú lẹ́yìn ìgbà tó ọdún méjì ti kọjá láti àti ìrànlọ́ kò ní nǹkan kan ṣe pẹ̀lú ṣíṣe léwà ló máa ṣe kíní kan léwà torí pé àsìkò tó lè ní orí pa tó ti lọ wàhálẹ́ yìí tí ọkùnrin kan bá ti wá dàgbà tó ti fẹ́ yà so bí wọ́n ṣe máa béèrè béèrè púpọ̀ pé ó mú ọmú ìyàwó kò dára tó wọ́n fúnra rẹ̀ mọ̀ pọ̀ dáa tọ́ ọba ti bẹ́ẹ̀ kí ló mú ọ ti bẹ́ẹ̀ tọ́ wa jẹ́ pé ń wọ ọba ti sẹ́lẹ̀ ọmọ wa wá ẹni tí ọ̀bọ̀ yẹn dúọ̀ràn àbí ẹ̀ kí èsì ti bẹ̀rẹ̀ o ọmọ kò ń dáràn tó ń bá ti ó sì máa mà dé ọmọ abéèrè ibi tí ìyàwó òun ti dèwọ̀ fún báyìí tóró ń mú ọmú rẹ̀ kíní kan àlàkùlà hàn ọ̀daràn ọ̀daràn tó bá mú ìyàwó rẹ̀ ọlọ́mọ ibi tó pọ̀ débẹ̀ so àmọ́ ọ̀daràn eléyìí ọ̀sọ̀ ìyàwó rẹ̀ dèwọ̀ fún àbọ̀ ọmọ ọdún méjì nìwọ̀n ni fa àbọ̀ òsì pọ̀ ọdún méjì tó ti kọjá ọdún méjì wà alhamdulilayi náà fi mùsùlùmí tó ọlọ́run bá wá ní. وعلى المولود له رزقهن وكسوتهن بالمعروف ẹni tí wọ́n bímọ fún òun lọ́jọ́ rẹ̀ yàn lé lórí pé kó pèsè ìjà àti gbogbo nǹkan lò obìnrin tó bímọ fún tẹnu báwọn ilé yìí kọra wọn lẹ tó bá gbé ọdẹ ọkọ lọ́wọ́ afúlán òfin Ọlọ́run ti pé gbogbo ìyàwó tó fẹ́ wọn náà lọ máa gbé ìdí àtìmú rẹ wọn náà lọ máa lọ máa dáṣọ sí tó bá yẹ tó aláti lè bàbá rẹ majority aṣọ tí ó ní lẹ́yìn ìgbà tó ti délé ọkọ ọkọ ni wọn máa dà fún tó náà bá ń ra sọ fún ẹ̀tọ́ máa ma etí ò títí ẹ lọ́wọ́ o wọ́n máa ra sọ fún tó ra sọ fún yìí ti pa sọ ọdún fa ní ìhàn tó máa ń dá sọ ọdún fún kí ló tó kù àà àsọ ọdún bá wọn dá sọ ọdún làwọn ọdọọdún ẹ̀ ìsàsọ ọdún làwọn ọdọọdún ẹ̀ ìyẹn ni pé ọmọ ara sọ fún tí ọmọ pààrọ̀ nítorí pé tẹ̀yìn bá wọn sọ pàǹdé ojúmọ́ òun gan sùúrà rẹ̀. tọ̀ ìwọ́n ti fẹ́ ike kọ́jẹ́ ìyàwó rẹ̀ yẹn ó dùn wò tó wọn náà lọ náwó rẹ̀ bá ti jáde lórí tọ́da aṣọ wàhálà fún orí tọ́da bàtà wàhálà fún tó ń bá rí tó wù tó ní kọ́ ọ̀rá fún tágbára rẹ̀ bá ka wàhálà fún wakiswatuhun rizquhun na tí wọn jẹ tí wọn mú wọn ló gbé wọn ló gbé so ṣùgbọ́n ọlọ́ni bil ma'ruf. bí ìtúsí pé kò ní kun yín lápá ìtúsí pé ọba làákà ìmú ọba ṣèṣì mu tí òjò agbára rẹ lọ ọ̀ràn yẹn lọ́jọ́ lórí rẹ oúnjẹ ìgbà tí mo rí mọ́tò ti kọ́ lẹ́yìn wọ́n ló pèsè rẹ̀ nísìnyí ìgbà anyị kọ́ra yín lẹ́tẹ̀lẹ̀ náà ilé yaba but kò kò burú débi kẹ́ máa jẹ láǹfún lójúmọ́ but majority ọjọ́ yín àmàlà lẹ́ máa jẹ àbí òye ìgbà tí ń bọ̀ ọ́ rí mọ́ àmàlà náà lẹ́ máa fún jẹ ọba àrèlúbọ̀ tọ́ kò burú títí pápẹ́ fún àmàlẹ̀ ń jẹ́ lójúmọ́ àbí bẹ́tì kò sì dá títí débi pé tòlótòló lẹ́ ń jẹ́ lójúmọ́ àdájẹ́ ẹ̀ ṣùgbọ́n ẹran kì í wọ́n ní inú sàfihàn ọmọ rẹ̀ hàn bilmaru tọ bilmaru tọ́lọ̀ ọ̀la ń sọ bẹ́ẹ̀ ó tún ní í ṣe pẹ̀lú iye tọ́ra kan ọ̀fẹ́ fún ní eh, ẹran ọ̀sẹ̀ kan wọn fún lẹ́ran tí ò ní tó jẹ lọ́jọ́ kan ah, kò sí màrú fún un. tọ o sì ní gbé àwọn oṣù kan fún pítọ̀tẹ̀ kánú ìnákùnà tó ti wọ bẹ̀rẹ̀ so nítorí de eléyìí bẹ́ẹ̀ máa wò ó. bẹ́ẹ̀ aṣọ olè máa ń lágbára láti ra aṣọ tó wọ́n lówó pípọ̀ wọ́n ti bá aṣọ pọ́kú àwọn olùmọ́ni ọ̀rọ̀ ọlọ́run tó ní wàhálà mọ̀lúùdì lẹ́wọ̀ ẹni tá a bí máa fún lọ́jọ́ ọ̀ràn àyàn kó pèsè ìdí àti mú iná ìlú àti bó àwọn àwọ̀ wọn ní ẹ̀kọ́ ńlá mẹ́mẹ́ o ẹ̀kọ́ ńlá tó wà ń bẹ̀ òun náà ní pé bàbá lọ́lọ́mà kìí ṣe yá torí pé ọlọ́run ní wàhálà mọ̀lúùdì lẹ́wọ̀. ẹni tá a bímọ fún lọ́rùn àyàn lé lórí rìsíkò hùnà ó pèsè ìjẹ àti ìná ìlò fún wa wàkísùwọ̀tò hùnà àti tí wọ́n máa wọ̀ ẹni tá a bímọ fún. ó dàbí ìgbà tó àwọn obìnrin wá sílé ọkọ ni láti wá bímọ kìí ṣe láti wá bímọ náà lọ́pàá ló ti jẹ́ pé bí obìnrin tó bá ń lé ọkọ ọwa ẹsẹ̀ rẹ̀ méjì orí rẹ̀ kan ọwọ́ rẹ̀ méjì ikùn rẹ̀ kan ló gbé wá lé ọkọ níjọ tí ọba ti burú tí máa ń lọ kí ni gbé lọ kó sì wá náà ló tún lọ torí ọwọ́ á bímọ bílẹ̀ yìí yé ti kó wá bímọ láti ọkùnrin lọ́lọ́mọ dábàá àgbẹ̀ àti yorùbá ni pọ́kùnrin lọ́lọ́mọ ó pé ẹ tọkọmọ wa ní ìjọ tí ń bọ̀ ni ọlọ́ni sọ yẹn wà á lẹ́nu mọ olóòdì la wò ó lè òhun náà wà kéèkì wọ́tò òhun nàbì náà wà ìlà ìlà lókè kún ní wàlẹ́ dìlà wọlé má dà yóò ń fẹ́ òǹkọ́ lọ́lọ́mọ kí wọ́n náà máa náwó fún pé kí ni ìbẹ̀ nǹkan ní kọ́lọ́ kó nǹkan rẹ̀ lọ́nà wà lálá tòṣùgbọ́n gbà tó ti kó lónìí tọ́lọ́wọ́n bá fi ní òní ọ̀nà òwò rẹ̀ wọ́n wá pé wọ́n lọ lọ́mọ àmọ́ ọ̀fẹ́ náwó òdì rẹ̀ ó sì fẹ́ kó agbádá wọ̀ kọ́mẹ́ta wa ní àwọn ọmọ wa ní níjọ́ tó mo bá sórí àwọn bàbá mi wà lọ yọ agbádá lọ́mọ tó ọ̀mọ́ bò ni wọ́n ti tọ́ ọ̀mọ́ bò ló ti lọ léwé náà ọ̀mọ́ bò ló ti dèyàn gíga ọ̀wá pé yẹ ọmọ wa nìyẹn can't you say I'm proud of you proud of what proud kọ ọmọdé ọmọ bó ti dèyàn ṣé bàbá làwọn eléyàn àbíká sàmìyàn ní àwọn ìyá mi wọ́n ti gba ṣòkòtò mọ́ wọn ti ti pẹ́ ká gbé yẹ̀rì fáwọn bàbá wọn kò sì sàdédé jẹ́ bẹ́ẹ̀ gbàtọ́ ọ̀gá ti bẹ́ẹ̀ tuntun pé súnà ọlọ́run ẹ̀ ti máa ń ti ná ọlọ́run máa ń bòkun yọ máa bòkun yọ máa bòkun ẹ̀ ń tẹ́ wa náà àbùkù ni ọmọ bọ̀ àbùkù ni ọmọ bá àbùkù ni ọmọ bá tí ó fi di kábọ́ọ̀rù kánà òun náà ti ẹ̀ náwó lóbìnrin nígbà kan ṣùgbọ́n àkókò kò ní ama kan mà lẹ́yìn agbogbo irú ọgbọ́n arọ́tà máa dàn àti kíkọ́ àlùkò tètè kí ìtara kò bófin ọlọ́mù ìwọ jẹ́kẹ̀mí ó gbé olùbọ́ kalẹ̀ kó o ṣe ọ̀tà hmm. kò tọ́ lọ́mù jẹ́mi ọ̀rẹ́ wo ọ̀rọ̀ nígbà torí ẹjọ́ yorùbá ni mo wọ́ bí irú ló kéré sílé rẹ̀ sẹ́yìn bá máa jẹ irú nù ọgbọ́dọ̀ tó wò ìyàwó rẹ̀ wọ́n fi rà owó rẹ̀ wọ́n fi rà mọ́rarú fáyọ̀ fáṣírò èlò lọ́jẹ́ gbowó ẹ̀ sùnà ọlọ́run torí jẹ́jẹ́jẹ́jẹ́ ló ti wá lé bàbá rẹ̀. bàbá àtìyá rẹ̀ tí ntọ ń nbọ tí ntanu ń bọ́ tí wọ́n ń tanu tí ń tí ń di pé wọlọ lọ fà wá ọ̀fà wá sílé rẹ̀ ìpè wọn náà ó tó bọ̀ ó tó mójútó ìwọ wá ní ọlọ ìtagbára rẹ bá náà ló sì máa ṣe ọlọ́run bò tí wàhálà rù ọlọ́run ò lágbára láti máa di ara ṣe ń tó burú ẹ̀ máa ra bẹ́sẹ̀ torí pé ìtagbára rẹ̀ ká mi ìyàwó rẹ̀ lágbára láti máa ra tọ́kì kẹ́ ẹ máa jẹ́ ń kọ́ máa dá nǹkan rẹ̀ jẹ. ẹ̀rín pẹ̀lú mi pé òun ọmọ àwòrán ni wọ́n máa jẹ tọ́kì òun máa jẹ bẹ́sẹ̀ <laughs> bẹ́sẹ̀ tiẹ̀ o iná ní kótókó ní ojú ọtí ọlọ́run àmọ́ tóbìnrin bá finú fẹ́dọ̀ bọ́ ní nǹkan kan kò burúkú ọgbà lọ́ba wù ọ́ láti gbà àmọ́ kì í wá ṣe pé àtijọ́ pín nílé ìyá ti mà á èmi ní màá sanwó school ìyàwó mi ní wọ́n màá sanwó lè kí ó ẹ ṣàdà kí ni ìtumọ̀ eléyìí èmi ní màá ra tọdún ìyàwó mi ní wọ́n màá sanwó télọ̀ kí ni eléyẹn ah, ọlọ́run ọgbà bẹ́ẹ̀ o òfin tọ́lọ́wọ̀n gbà bẹ́ẹ̀ ìwọ wọ jẹ́jẹ́jẹ́jẹ́ lọ́rọ̀ ẹ jókòó tọ́ lọ sí hẹ́n torí pé o ti wà ní àdáńkò rẹ wọn náà lọ bá ń da bàbá màmá rẹ láàmú pé ẹjẹ mi lọ fẹ́yàwó o ti tó lóbìn òbúrú lóbìn pọmọ ẹni bá tó lọ́kọ àjọ lọ́kọ ni ọwọ́ alọ́kọ tán o tún wá lọ́wọ́ rẹ ti kàǹkó láì o ò lè fi ọkọ mọ o tẹ́lẹ̀ túmọ̀ sí pé ìwọ náà ni eléyìí lọ́fà ló fi jẹ́ pé àwọn ọkùnrin ò ní sinmi láwọn ọkùnrin gidi wọn ò ní sinmi láyé yìí o gbogbo gbà ìbá dọkùnrin lọ tí ń bọ̀ tí ń lọ tí ń bọ̀ tí ń ronú tí ń sọ ilé rẹ̀ ni bóò ní ilé ó sì tòrò ni bóò làwọn ará ilé ó sì ròyìn jẹjẹ ni bóò ni wọ́n ti wọ́n sọ́tọ̀ dáa ni bóò ni bàbá ilé ó sì ní kàwọn lábùkù lójú ìyàwó àwọn àwọn ọkùnrin rè ni mọ́kùnrin tó jókòó kalẹ̀ tẹ́tẹ́rẹ́. tẹ́tẹ́ tí aago márùn-ún á lọ Dubai ti lọ jókòó sí ṣọ́ọ̀bù ìyàwó ìṣọ́ọ̀bù àwò mìíràn ni. Ah! mìíràn pé kí ni máa ń gbé a ẹ̀yìn rọmọrọmọ ọmọkùnrin lọ́la ń fún mi yìí tó owó inú owó àwọn ọkùnrin tó bọkùnrin jẹ́ nù títí káàánú wọn fi rora wá wò ọmọ náà ń kálukú bí òun kàtẹ́ pé sófin ọlọ́run ọmọ yìí wá lọ lé ọkọ òní gàrí ọkọ rẹ ọkọ di ìyàwó ìyàwó dọkọ ẹ dákun ó dùn bá bí títì ní. ẹ ẹ̀bọ́n máa ti ń bí sọmọbìnrin ẹ̀bọ́n kan lé tààbò mọ́kànlá àárọ̀ ẹbí àwọn ọmọ bàbá yín ń kọ́ màmá yín ń kọ́ wọ́n ní bàbá ń sùn màmá ti lè kó. kì í tó ti sẹ́ ìjọba dábàá pé ìjọ tí wọ́n wá wá kò síbi iṣẹ́ ń jọ́nà ìjọ mọ́ndé ni kì í ti ṣe kó ti bẹ̀rẹ̀ ṣẹ́ wọ́n lé ń sẹ́ bàbá wọn sùn nígbà tí ó sì ń bá ń ná dán pọ̀npọ̀n tó ti lala lẹ́nu ah. lé ìgbé a ah, bàbá sẹ́yìn ni ẹ jókòó ọ̀dọ̀ ẹ̀mí tí ẹ ẹ lajú ni àbí báwo ló mo ti ẹ̀sà ìsìláàna ni àwọn ọ̀rẹ́ mi dájọ́ ń dayò a sẹ́wọ́n sẹ́ bá gbà lẹ́nu wọn ò ní sọ pé ìsìn yẹn gbà àdánù ọmọ tẹ fi ọmọ fún sòkò adékọ́ wọ́n ti ní fo ní fo bọ̀ ìjọ ewu ìjọ jàmbá lọ́nà yàrá àràjàdé ọkọ̀ ó ti lọ bá pé tọ̀ sọ́ọ̀tà tó dèrè adúgbò àdèrè kó tèmi wá ẹ̀ka ìdánwò ọkọ̀ tontoro délé kíkálukú pé ìwọ tiẹ̀ tó lọ́wọ́ bá lábọ̀ lọ́rùn tó bá ti pè ọlọ́wọ́ bó bùkún súnà ọlọ́run gbogbo bàbá tó bá ti ti ẹ̀tọ́ rẹ̀ fọ́ dandan ni kọ́ mọ́ wúlò ní súnà lọ. sẹ́rí màmá ó ti ṣe wàhálà ó gbé inú ó tún sọ wàhálà lórí wàhálà kò tún pàtì ń tún rìn tí yín ni pé kẹ tọ́ ọmọ yín kẹ náwó lé lórí bí ó sì jẹyàn tẹ̀yàn bá ti wá lè ṣe lẹ́yìn kí wọ́n á ní tó tún fẹ́ kùmà ẹ̀rí kankan ṣe nù sílé ọ̀gbọ̀n fẹ́ torí ìdè eléyìí báyìí ọ̀ràn yẹn ló jẹ́ lórí wa kọ́ lọ́wọ́ bá kọ́ràn wa lọ. súnà ọlọ́run sì ni pété ìgbà ti jókòó ọlọ́run bùkún yín náà. tí èèyàn bá tilẹ̀ jókòó sójú kan náà ọlọ́run bùkún torí pé fẹ̀lẹ́ haraka ti baraka bẹ́ẹ̀ làwọn aláàbọ̀ apá. wọ́n ní ìbùkún bẹ́ẹ̀nu títí tẹ̀. tó bá jókòó kálé yín ìyá tí jọ lọ kọ̀wé sí torí pé irú rẹ irú rẹ tí máa ṣe bẹ́ẹ̀ sàrà àwọn retí. ẹ̀yẹ́ sì rí fáwọn tí ń gba sàrà gan-an òdòkó lé bíbi pé ẹni ìyànà kan ẹni ìyànà afọ́jú tí wọ́n lè jókòó kalẹ̀ wọn kí ìyànà kan máa jẹ́ afọ́jú afọ́jú kan tún gbéra ó tún lọ rẹ̀. ìbá sáàmù sáàmù وإن السماء لا تمطر خبزا ẹsìn máa kéésàn kì í rọ̀jò búrẹ́dì tó àmọ́ tó bá sísẹ̀ ó rí pé kòkó dé nù wàláhì ẹ máa gbéra nísìnyí lẹ́kọ́ látàárọ̀ òde ẹ̀ níjọ́jọ́ oṣù mábòlò ni ó rí pẹ̀lú ìyàwó rẹ̀ o lọ́ba gbéra pa ó dá dáradá kó ti débẹ̀ oṣù àtòṣù ká òun lọ òfúnjà. sẹ́yìn kan bá rí ọdún gbé ah àdúró bàbá yìí bùkátà ló gbé débi ẹ wá bàbá ẹ̀yin ẹ bá gbé kínní tọ́mọ kékeré bá gbọ́n àgbà wò ní bùkátà bàbá ẹ gbé nǹkan yẹn ojú tí wọ́n fọ́ ọmọ twenty naira lọ wàhálà ló lè fọ́ two hundred naira ẹ jẹ́ lọ́ba ẹ wá tẹ́lẹ̀ náà o àfọyín tó kà tẹ̀rí pé òun bẹ́ẹ̀ ni kò ṣiṣẹ́ bọ́ba jókòó kalẹ̀ o má rí five naira gbà. sọ̀ntorí délé ìlú ti dẹ́gbẹ́ tí gbogbo bàbá bá gbìyànjú ọlọ́run bó ṣe náà fún wọn náà torí ẹ̀ ló ti dẹ́ pé àwọn haúsá tá à ń bá gbé wọn yìí wọ́n ní àṣà kan tó yẹ káwọn náà kẹ́kọ̀ọ́ lára wọn àtàyùn dà àṣà bá ti fẹ́ yà wàhálà rẹ̀ ti di tiwa torí kìí sàtà lásán ẹ̀sìn ọlọ́run lẹ́yìn lẹ́yìn náwó lé lórí bẹ́ẹ̀ làwọn bàbá bàbá yorùbá náà rí tẹ́lẹ̀ àmọ́ àwọn bàbá tí wọ́n máa ra àpò èlùbọ́ sílé bíi twenty wàlá ẹ̀sìn wọn fẹ́ tà ní tó ṣe é gbé olùfẹ́ ìṣètọ́dún kan tí bá ti ń pẹ́ ọ̀kan báyìí wọ́n ti kó twenty mi wá. àwọn irú wọn irú wọn mi ò yé ṣe bẹ́ẹ̀ bó tilẹ̀ jẹ́ kó lè má fi twenty níbi gbà tí wáyé ṣùgbọ́n àwọn kan jí bírí ni lójijì wọ́n ti ń gbìyànjú tẹ́lẹ̀ báyà mútu wọn rà wá lé fún ọ̀sẹ̀ ra kankan mọ́ wọ́n dàbò ìyàwó tó fi jẹ́ pé àti lọ́ọ́lé ọkọ̀ ọ̀jà mẹ́ni fún tọ́ ọba débẹ̀ kọ́kọ́ lè ṣe ọkọ̀ kó sojúṣe rẹ̀ lọ́jà nítorí pé ọ̀pọ̀lọpọ̀ lọ́ọ́lé ọkọ̀ ọ̀sẹ̀ kínní ọ̀sẹ̀ kejì ìnìjẹ́ ó bẹ́ẹ̀ nítorí pé bí àwùjọ ń délé ọkọ náà se wọn gbara ńlá lèdè ọjọ́ mẹ́ta ọjọ́ mẹ́rin yóò sọ fún pétọ ọyọ àtètè fúnjà ọgbọjà lọ kọ lọ wá tó ti máa sọ torí ẹni ọgbà kóbìnrin kan máa jókòó kalẹ̀ mi ò mi ò lágbára wàhálà omi ò àgbà ah, torí ò lágbára wàhálà báwo ló ti fẹ́yàwó. so bí o bó ṣe wá di pé wọ́n ń ta fúnra wọn nù ìwàkiwà yìí máa ń tàn wọ́n ń ta fúnra wọn nígbà tí ìwà kí lọ sí kí wọn mú ọwọ́ dé lánàá bọ̀ pé wọn lọ ra èlùbọ́ tí wọn lọ lọ wọn lọ lọ lùbọ́ ní lọ́lù ẹgbẹ́ sàtẹ̀rẹ̀ nù èlùbọ́ tá a máa jẹ́ lé nígbà ah, nù iṣẹ́ obìnrin àwọn obìnrin ní bọ́ọ̀lì <laughs> lórí ọba máa ọgbà tó ń bọ̀ lágùn abẹ òkè tẹlùbọ́ ilé ìbá ti tán ìyàwó ni ọmọ ara kìí ṣe lówó tòun o lówó ìyàwó subhanallah ẹwà ọgbà yẹn àwọn òkú tó ti sẹ́kà nítorí pé wọ́n fẹ́ bọ́yàwó wọn àti ìrìtọ́ àmì èèyàn ọmọ báyà rí ìkànnà ìkànnà abẹ́ ìfẹ́ yóò bá ẹ dákun bẹ́ẹ̀ rí bàbá Yorùbá kan rí àbọ̀mọ Yorùbá kan rí tí ọmọ wa tí ọmọ wa mi sísọ́ọ̀sì pẹ́kẹ́pẹ́kẹ́ pẹ́kẹ́pẹ́kẹ́ pé kí ni ẹ̀jẹ̀ ń bá yín rí ìkànnà kí ọ̀ọ́ ọ̀ọ́ ilé ọkùnrin <laughs> dáwà náà lẹ́yìn ìwọ́n tó jókòó tẹ́tẹ́rẹ́ tó ń retí kí ẹ̀wọ́n gáàrí ẹ̀ àtẹni tí ń gbé sísọ́ọ̀sì kápẹ́ ń ba eré gánà ẹ lákòóta lọ́lẹ̀ ẹni tó jókòó tẹ́tẹ́rẹ́ ni ẹ rí inú wọn ẹni tó ti gbé ọmọ gbé àpamọ́wọ́ ká yóò lo òun tó òun gbàdámà lo tani ọba rí tani ọba rí ẹ ń lò wọn fún tọ́kọ́ bọ̀ alhamdulilayi kó bá ti rí nǹkan ọbẹ̀ rà torí nǹkan tí ó fi ra múdù gàrí àbí múdù wọ́n ti pè àgbàdo tí wọ́n lọ alhamdulilah pé bó lò ní àwọn ah, aláàlọ́ sórí fún mi pọ̀ torí kí ni ẹyin ṣe pẹ̀lú ní tí wọ́n fi ṣe bẹ́ẹ̀ lé ti wà tí wọ́n èrò ká ti wà tójoojúmọ́ làwọn lé sábà ti rí alhamdulilah ẹ̀rí yẹn tó ṣe fìlà làní fọba èèlò tẹ́tí náírà yorùbá ò ní fọ fìlà pé kí ló sọ so ṣùgbọ́n ẹni tí ń fọ́ fìlà subhanallah ó lè kọ́lé ó lè máa fún mọ́tò mẹ́ẹ̀ òtútù ní pọ̀ tó tọ́ wọn akọ fìlà yóò fún ẹ̀yàn ti pàtì di bísíǹsì tó ti pé yóò máa fi owó yóò di alùbọ́sà lẹ̀ wọ́n yẹn lómi pé sixty fifty five nǹkan kan yóò sì jókòó ti alùbọ́sà bàbá yorùbá wo ni ó jókòó ti alùbọ́sà pé bàbá aláàbí a ọlọ́mọdé ara padà sí wo wọ́n máa kọ́ mu ní ọmọ bàbá ẹ sọ̀rọ̀ pé ilé ìró yorùbá nù tí wọ́n fi fìyà jẹra wọn lásán tó wọ́n jókòó bẹ́ẹ̀ pẹ̀lú òkú ọlọ́run inú tí ilé ìwọjà ilé ìwọjà ilé ìwọjà ara ẹni tí wọ́n ra àlùbọ́sà yọ̀ọ́ a ẹ̀yìn ra àlùbọ́sà tún fẹ́ ra ni nígbà tẹ́ ti rẹ̀ bọ́ ẹ̀kẹ́ ra àlùbọ́sà wọ́n ra ẹ̀ bá ń kó èlé èlé kan ẹ̀ bá ń kó èlé méjì díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀. ẹ̀rín àtúntò ti tòmátì ẹ̀rín àtúntò ti mágí mágí sátẹ́tì kan two hundred naira two fifty naira yóò ti dókòó yóò ti lé kalẹ̀ yóò ti dókòó ti ẹ̀ra mágí ẹran kí ó sì máa ra lọ́dọ̀ rẹ̀ alhamdulillah bùkátà siwa tá a máa tẹ̀ra wa jẹ tá a máa tẹ̀ra bíi màláìkà iṣẹ́ kan lọ sì fi ń wa àgbàtara wa jẹ torí délé ẹ táwọn náà gbìyànjú nítorí pé eléyìí lọ́fà ló fi jẹ́ kóbìnrin haúsá kan kò ní wá ilé ọkọ̀ kọ́ rẹ̀ kò ní wá lé ọkọ rẹ̀ kọ́ máa sọ fọ́kọ rẹ̀ pé òun bẹ́ẹ̀ ti dé oṣù kò ní wá lé ọkọ rẹ̀ kọ́ máa sọ fọ́kọ rẹ̀ pé kò ṣe tó àgbàdẹ torí pé ọwọ́ ọ̀wọ́n bá tọkọ rẹ̀ mú wa kù yóò rí i pé àà ah, ah, àfi téèyàn bá ń wáyà torí kò sí tọ́tẹ́ kù lẹ́yìn ìgbádùn àfi ni àfi yà. unlike àwọn ọmọ Yorùbá nítorí kọ́ ọmọ yorùbá ó ti máa wò pé irun tó ṣe yẹ òun náà ni ó ṣe òun ya bí ọkọ bá jẹ ń fóun tí ń gbogbo ẹ̀ irun tó ṣe yẹ òun náà ni o torí ń gbọ́ba tí ọkàn tọkọ bá yarí tọkọ bá yarí ní mọ́ tẹ̀mọ̀ kọjá láàárọ̀ ọjọ́ ìní ó fi ọjọ́ alẹ́ rẹ̀ lọ ọ̀nà ọjọ́ lójú kò ní mọ̀nà tí wọ́n bá ọ̀pọ̀ pé mi bàbá lọ́jà ni mo sábẹ́ pé náà kò sá láì náà òun ò wàhálà tó ń fi rí àmọ́ mọ̀ pé náà àwọn ọkùnrin lè influence náà tó ná wa padà sí irú wọn. jáde máa lọ ọjà nígbà tí òun mọ lọ́jà mọ́ tó ń torí délé jẹ́ pé ọ̀dọ̀ wọ̀ wá ìjọ àtàtúntà obìnrin wọ́wọ́ fún ẹ̀yin náà ti fi máa fún bẹ́ẹ̀ bá ti fi ṣe bàbá náà ní ìtumọ̀ bàbá yín o tẹ̀ ń jẹ. báyìí làwọn afọ́ni tẹ̀síìrì sọ pé ọlọ́run ọba wa ó ní ẹ̀yin ọkùnrin lẹ lọ́mọ ẹ̀yin lẹ lọ́mọ iná ló ti fà ló ti jẹ́ pé gbogbo ọmọ ẹ̀rí pé èyí àti máa gbà lórúkọ dání lórúkọ bàbá rẹ̀ ni sábà pẹ́ nìkan pẹ̀lú ìyá rẹ̀ yàtọ̀ sí ànábìrì ìṣọ́ ọmọ mọ́ríyàmù àpò ìkíni ó jẹun mo gbọ́ ẹnìkan ní kíní kan ọmọ àti àwò àti àwò báwò òkọ bàbá rẹ̀ kọ wo ní bàbá ni àbí bàbá rẹ̀ àti àwò wọn sọ tuntun bá wọn máa ti ń dá àti àwò lágbá wa. bóyá àṣìyáwò àṣìyáwò kuma tó àwọn nǹkan àwọn nǹkan jẹ́ mọ̀ ṣẹ́yìn àṣìyàwó tó ògbó. alákùlẹ̀ hàn ọlọ́ni وعلى المولود له رزقهن وكسوتهن بالمعروف ọlọ́run ọba ò la wàhálà bọ̀ yìí rọrùn kí ẹ bá ti ṣe ṣàlàyé njó nínàkúnà nù tó sì láhùn iná lẹ́ẹ̀mà nílé wọn lórí títí tí wọ́n fi bá ń rí àwọn ọmọ yìí tán la tukallafu nafsan illa wus'aha àwọn ọlọ́run ọba ọ̀la wàhálà kan bẹ̀ mí kan lọ́rùn àyàfi ntẹ́mi lè gbé o ntẹ́mi kálukú lè gbé lọ́lọ́run ọba tó láti rẹ̀ kókó sí torí di eléyìí ntí ó bá ju agbára rẹ lọ ọlọ́run ọ̀làbọ̀ ọlọ́run bí ẹni tó bímọ fún ọ tó bá ti bẹ̀rẹ̀ sí ní fa wàhálà kíní kan tẹ̀mọ́ nínà ló ń fẹ́ máa jẹ kíní kan kan ẹran kí tó wọ́n máa jẹ nísìnyí ẹran tọ́kì ní ojoojúmọ́ à láti sọ́lọ́ fún náà ìlà òsà àwọn ọlọ́run àlà wàhálà bọ̀ ẹ̀mí kan lọ́rùn yàtọ̀ sí ti ó lè gbé. لا تضار والدة بولدها ولا مولود له بولده لا تكلف نفس إلا وسعها لا يكلف الله نفسا إلا ما آتاها لا يكلف الله نفسا إلا وسعها gbogbo àyà yìí ibẹ̀ làwọn olùmọ̀wádìí mọ́fin kan jáde lẹ́sẹ̀ fi lẹ́sẹ̀ fi ṣẹ̀rí àdé tẹ̀kílẹ́fọ̀n bí máa la ìfọ̀ kò sínú ṣẹ̀rí àwa yìí adúpẹ́ fọlọ́ ìlànà tá a lè rò wá lọ́rùn kò sí ẹ wo gbogbo òfin tọ́lọ̀ ń ṣe fún wa ẹ dákun ẹ ronú nǹkan kan tí ọ̀rọ̀ ọ̀run ṣe ẹmú kan wá tí ọ̀pọ̀lọpọ̀ fi wá yọ̀tọ̀ ọlọ́run fún ẹ̀sìn lọ kí ni ò ṣe ṣe kí ló ṣòro ṣe kí ni tó ti fi tà máa ń ṣe lójoojúmọ́ yóò mú apààrùn kò sí. torí gbogbo wàhálà tó wà nínú tọ́lọ̀ ọba ní ká ṣe lẹ́sìn kò sí tí ò ṣe faradà. ẹ̀yin náà sì mọ̀ pé àìsẹ̀sìn gan wàhálà ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ àbí bẹ́ẹ̀ kọ́ ni bóòlù ti fara da wàhálà ìfẹsẹ̀ tó wàá ní ní fara da wàhálà ìfẹsẹ̀. torí dé yìí eléyìí báyìí ó fi hàn wá pé kò sínú ṣẹ̀ríà ọlọ́run ìpanilájẹ pẹ̀lú nǹkan tí ojú agbára wa lọ. la tudarra walidatun biwaladiha ẹ gbọ́dọ̀ ìnira sí àwọn ìyàwó tó bímọ fún yín nítorí pé ẹ bá kọ̀ wọ́n lẹ̀ nítorí pé wọ́n bímọ fún yín lásìkò tẹ́ kọ̀ wọ́n lẹ̀ o ẹ gbọ́dọ̀ ní wọn lára o kó a jẹ́ pé ìgbà tó ti bímọ fún ọ yẹn owó tó yẹ kó ọmọ ná fún un aṣọ tó yẹ kó ọmọ dá sí lọ́rùn ìtọ́jú tó yẹ kó ọmọ rí látọ̀dọ̀ rẹ̀ ò fún o sì mọ̀ kó bímọ fún ọ lọ́lọ́run bá ti kọ́ pé kó tó máa náwó lé lórí nìyí ọ̀gbọ́dọ̀ fara ní nítorí ọmọ tó bí fún ọ bí máa gbọ́ ọmọ lọ nfẹ́ à ọgbọ́dọ̀ fẹ́nu rẹ jáde ọgbọ́dọ̀ fara ní nítorí ọmọ tó gbé fún ọmọ pé fifty thousand naira ló lè tó lọ́dún àkọ́kọ́ ọwọ́ fún five thousand naira bíbí ọwọ́ bá ń gbọ́ màmí lẹ̀ ọfẹ́ fara ní nítorí ọmọ tó bí fún ọ. wala mawludin lahu bi waladihi. ẹ ti fara ní àwọn ọkùnrin bima bímọ fún torí ọmọ wọn kọ́ wa ma agolo lọ́mọ ara wa ní ojúmọ́ mílíkì èmi mú kankan àfi quick mail kíní kan gbogbo wàhálà ètò náà lè wa ma fara ní torí fún ọgbà ẹni àwọn obìnrin tó ma fún yín torí pé ẹ bá kọ wọn alẹ kẹ wá gbọmọ sá lọ wọn lọrùn àbí gbọmọ àwọn sí má Ọlọ́run bá lò wọn bá ẹ̀yin náà ti gbọ́dọ̀ fara ní àwọn ọkùnrin ma fún nípa gbígbọmọ wọn ò rí ìyá tí lẹ́yìn oṣù tó bí fún wọn ẹ wọn á gbé fóònù sẹ́nu ọmọ bàbá lé ọmọ ìdìbò ọmọ ọmọ wẹ́ẹ̀ wẹ́ẹ̀ wẹ́ẹ̀ pé kí ni ọgbọ́n yẹn ọmọ ló ń ké ọmọ rẹ yẹn tòótọ́ bá gbé owó báyìí wá bá wa níbi báyìí kò tún rọmọ yẹn mọ́ tíyàwó ọmọ dramatize wọn wá kidnap wọn wọn àlè ọmọ ọlọmọ ń jù pátọ ọmọ bá ti ké wọn ti gbé fóònù fún yàwó tó balọgbọ ti sọ̀rọ̀ ẹni tó ń kọ lẹ kòkòrò tó ọ̀fẹ́ ọmọ tó bí fún abọ ọ̀fẹ́ pé ó ń fẹ́ mọ òun òkàlò ń ti wá lọ lẹ́ẹ̀kan wọn ọba àti ọdàpọ àwọn ti kidnap wọn méjèèjì tó ọba gbé iye owó báyìí wá kó nígbà tó ti lọ obìnrin rẹ you don't have problem but ọmọ yìí àwọn máa gbé lọ ẹ gbọ́dọ̀ fara ẹni ọkùnrin tẹ ẹbí máa fún nítorí ọmọ rẹ mọ̀kọ́ ọmọ rẹ fara ní. وعلى الوارث مثل ذلك ẹni tó bá jogún bàbá tí wọ́n bímọ fún bàbá tí wọ́n bímọ fún ti kú báwo ló ti fẹ́ pé àwọn òfin wọ̀nyí lẹ́yìn ìgbà tó ti kú dúpẹ́ ẹni tó ti kú kò sáyà ti ṣe dáadáa fún ma kò sáyà ti tẹ̀ lófin ọlọ́run fún ma àwọn ètò òṣè tó fi kú náà ni. tọ́ ẹni tó jogún rẹ̀ ń kọ́ ta ni ó jogún ẹ̀ nísìnyí wọ́n kọ́ ìyàwó lẹ̀ ìyàwó yìí bímọ fún ẹni tí ó jogún rẹ̀ inú kọjá bàbá rẹ̀ inú kọjá ìyá rẹ̀ àwọn ọmọ rẹ̀ àwọn ìyàwó mi tó fi lẹ̀ tọ́ bàbá rẹ̀ jogún rẹ̀ bàbá tó jogún rẹ̀ kí lọ jẹ́ sí ọmọ tí àwùjọ ọkọ̀ lẹ̀bi bàbá bàbá ìyá rẹ̀ jogún rẹ̀ òun jẹ́ ìyá bàbá sí ọmọ tó bí lẹ̀ ọmọ rẹ̀ jogún rẹ̀ kí ló ń jẹ́ ọjọ́ ọmọ àyá ìyàwó rẹ̀ míì jogún rẹ̀ kí lọ jẹ́ sọmọ dájú sílẹ̀ orogún ìyá rẹ̀ táwa alẹ́ ní tó jogún tọ́lọ̀ ní ó pé ìwọ̀ yìí tẹ̀lé tí wọ́n fi máa fún bá ti kú ìyàpọ̀ ẹnu láàrin àwọn olùkọ́. apá kan nínú wọn sọ pé àlàáfọ̀dẹ́ dúnà ẹnìta àwọn náà làwọn ọkùnrin àlàáfọ̀dẹ́ àlùmútẹ̀ àṣẹbùnà bí àǹfọ̀ṣẹ̀hìn àwọn tí wọ́n máa dá dúró fúnra wọn nínú kájogún tuntun bí nìkan bá dáa bó gbówó ní òkú lọ àwọn ọlọ́run tọ́ka sí bẹ̀. níbi ìtawá ni nínú àpèjọ ìdààmú wa bàbá tàbọ̀mọ̀ bàbá tàbọ̀mọ̀ àwọn ni àfọ̀bá tọ́ àwọn kẹ́kọ̀ọ́ ike kìí sọ̀rọ̀ yẹn lórí èèyàn kọ́ máa náwó lé ọmọ ìyá rẹ̀ lórí. ní báàbù nàfàkọ́t tó ń fipò islam ẹ̀kọ́ ti ń sọ nípa sálámà náwó lé lórí ìsọ̀nà ẹ̀ lórí ẹ̀ kéèyàn náwó lé ọmọ ìyá rẹ̀ lórí ọmọ ìyá rẹ̀ ti bàbá rẹ̀ ọmọ ìyá rẹ̀ ti ìyá rẹ̀ ọmọ ìyá rẹ̀ ti ọmọ rẹ̀ ọmọ ìyá rẹ̀ ti ìyàwó rẹ̀ dáadáa sí ní náwó lé lórí sẹmọ pé àìmọ̀fin ìní ma ti ká máa kẹsùn síra lọ́rùn nítorí pé lọ́pọ̀lọpọ̀ níta ẹnìkan rọra adé jáde èèyàn máa kakuléètì káwọn ọmọ ìyá rẹ̀ kó kówó fún wa àbí bẹ́ẹ̀ kọ́ ni pé a kí láǹfààní owó òun yẹ kúkú wọn ni ó yẹ kí a kó kíni fún àwọn láti rẹ kọ́ àwọn tó jẹ́ pé wọ́n ní wọn ò ní ọgbọ́dọ̀ nálé lórí wà àwọn tó ti pé ọlọ́run ọgbọ́ òtú láti ẹ̀kọ́ nálé wọn lórí àfi tí wọn ọba ní wà àwọn akẹ́sì tó ti pé tí wọn bá nálé lórí ọ̀nálé lórí ọ̀nálé wọn lórí ní báàbù pọ̀ǹsì dáadáa ni àwọn tó ti pé ọ̀fẹ́ ọkọ ọgbọ́dọ̀ nálé lórí bàbá àti ìyá rẹ̀ àwọn tó ti pé ọ̀fẹ́ ọkọ ọgbọ́dọ̀ nálé lórí ìyàwó àtàwọn ọmọ rẹ̀ ọ̀fẹ́ ọkọ gbọ́dọ̀ nàlé wọn lórí. eléyìí ni wọn bàtà àwọn bàbá màmá fi máa mọ́bìn ní orogún wọn fẹ́ yàwó tó di pé àwọn òbí rẹ̀ òfin ọlọ́run nígbà wọn ilé ìfúláàjì ọ̀fẹ́ ọkọ gbọ́dọ̀ fún wọn ọgbọ́dọ̀ nàlé wọn lórí àwọn kan wá wà tó ṣe pé kì í ṣe túláàsì lórí rẹ bọ ọ̀nà lé wọn lórí àyàfi kan bá wà pò pé wọn bùkátà àwọn náà ní bàbá rẹ àti ìyá rẹ wọn ò bá lọ sókè jù bẹ́ẹ̀ lọ bàbá bàbá rẹ bàbá bàbá bàbá bàbá rẹ bàbá bàbá bàbá bàbá bàbá rẹ màmá màmá rẹ màmá màmá màmá màmá rẹ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ lópin ìgbà tó bá wọn bùkátà wọn ò ní ọ̀nà yẹn kọ́ ọ̀nà bàbá rẹ ní màmá rẹ ní ọlọ́run tú láti rẹ̀ kọ́ ọ̀nà lé wọn tó bá ná lé wọn lórí ó ń bẹ́ nu kó ń ti dáadáa sí wọn nígbà tí wọ́n ní. tó àwọn kan wá wà wọ́n ní wọn ò ní ọlọ́run yìí tú láti kọ́ ọ̀nà lé wọn lórí àwọn ọmọ ẹ̀yà rẹ̀ àbí òye ètò tú láti kọ́ ọ̀nà lórí tó bá ná lórí ó ti dáadáa sí wọn tó tábà mọ̀ fún ọlọ́run ẹ̀rí pé wàá lọ sí kú àtúntò ni ó ti kú ẹ̀yìn àǹbarẹ nígbè káyé òdìkú ìgbóná láti rẹ bọ náwó lé àwọn ènìyàn lórí tọba fún wọn dáadáa ló ti fún wọn ọlọ́run sọ pé má alẹ́ mọ̀sínínà mẹ́sẹ̀bí àfọyín náà yọ̀rọ̀ lórí ẹni tó bá ti ó ṣe dáadáa sí ẹ láyé ọ̀rọ̀ lórí ẹ pé mo fẹ́ jàre gbólóhùn lórí ẹ ò ní torí òun náà gbọ́dọ̀ gbẹnu fálágbá kan jọ yẹn kó kó fún ọ ni nítorí pé dáadáa ni kò sí kíláàsì bẹ́ẹ̀ tó bá ṣe fún alhamdulillah tí o bá tún ṣe fún alhamdulillah ọlọ́run kò ṣe fún gbogbo wa. torí ẹni sì onígbọ̀dá kan ọlábúrò kan tó wà tó tó yóò tún máa wò nípa pé ọyẹ kó lè sànù kò ní sọ o wípé yà ń jẹ òǹfà ní ìsìn wọn sọ pé bí ń pọ táwa kanú rẹ àkókò kanú rẹ wà pé ń sì wò mí ràn fún mi lóúnjẹ à ṣé ọwọ́ á kú nígbà tí òkú ló ń jẹ sá òkú kúkú tuntun tí bá ń pọ ó béèrè tó ní abá ti máa náwó sí ọ láì béèrè òre ni àmọ́ kó wá tó kò fọ kó máa kẹsì sí lọ́rùn ọgbọ nìyẹn ọ mọfin torí tó wá mọfin yìí ti kíláàsì lórí rẹ ní pé kó fọ ẹni tó sì wà á kó kó ti dáadáa sí ọlọ́run ló hàn fàyè lẹ̀ fún ọ láti gbà wù torí délé wọn ní ntó fà wá lọ sí ìrẹ̀ ọ̀rọ̀ àwọn apá kan nínú àwọn olùmọ̀ tí wọ́n sọ wípé tó bá jẹ́ wípé ẹni tí bàbá tí wọ́n bímọ fún tó ti kóbìnrin tó bímọ fún ó ti kọ́ ọ́ lẹ̀ ẹni tó fi ilẹ̀ tó jogún rẹ̀ nísìnyí ọmọ àyà lọ́jẹ́ sí ọmọ tí wọ́n bí òun bóòlù tó ajọ́ ràn lé lórí pé kọ́ máa náwó fún ọmọ yẹn àbí fún ìyá rẹ̀ pé kíni. pàápàá jùlọ ìyá yẹn tún di àwọn bàbá rẹ tí bàbá rẹ fi wọ́n ti kọ́ lẹ̀. tí ọba ti jẹ́ pé ọmọ ìyá rẹ̀ ń gan ń kó pé kò ní lórí tiẹ̀ pípọ́ nálé lórí. ni oṣù olè lórí. òfin ọlọ́run tún ni pé ìwọ ọmọ náà tá à ń sọ̀rọ̀ rẹ̀ ni tí wọ́n fẹ́ jogún lọ́dọ̀ bàbá tó tọ́kùnrin tí wọ́n ní kọ́ mo rò pé yé wọn nítorí fún five million ọkùnrin ni ọ òun náà jogún five million torí pé ọkùnrin lòun náà bàbá ni wọ́n ti wọ́n ti di bàbá bàbá ó ti pé sixty five years òun sì wà ní sixty five days nǹkan kan náà lẹ́jọ̀ gbà nínú àwọn nínú wọn fi bí àwọn tó ti dàgbà nínú àwọn tí wọ́n fi lẹ̀ lẹ́yìn ìgbà tí bàbá wọn bá kú pé a ah, èmi àti lágbájá wa jọ gbà kankan náà ẹ̀yin náà wọ̀ ni ẹ̀yin wà náà nǹkan kan náà lẹ́jọ̀ gbà ó fi kankan dáa jùlọ ọmọ tó ti pín ìgbà tí bàbá kú ń já kó mú ibi ẹ̀gbọ́n kò sí ìmọ̀ tí ń ṣe kọ́dà kó dídìrín iye tí èyí tó ti di bàbá bàbá bàbá o nínú àwọn ọmọ bàbá o tí ó gbà iná lélẹ́ yìí náà gbà má fi fà. àwọn ìlú nínú wọn mọ adarí wọn mọ pé tí ì bá ṣe àwọn afáǹkan àwọn òfin ẹ̀mọ́ kankan tàbí wọ́n lórí ìlú pé tòun yóò máa fi ẹ́ owó tó ti pé àwọn ọmọ kékeré ọmọ bí owó yẹn kan bá ti kó jọ àwọn òbí la ṣiṣẹ́ fún bàbá ẹ sọ iye owó tẹ́tẹ́ fẹ́ gbà tẹ́yìn bá jọ ọmọ òfò tí ò lè ṣiṣẹ́ fún bàbá rẹ̀ láì gbowó owó sẹ́yìn lẹ́gbà. tó ń torí délé òfin ọlọ́run kò sí yàtọ̀. ẹ náà ètò ti dàgbà náà àwọn obìnrin ó ti di yáàyáàyà àtọmọ pínrínsín tí bàbá wọn fi lẹ̀ láyé tó ṣe pé ìyàwó ìyàwó kékeré tí bàbá fẹ́ káì ọmọ kan tó bí náà nù iye tí èyí tó ti jẹ́ ìyá àyà tó ti bírù ìyá ọmọ ọ̀dànù tí ó gbà náà lọ́mọ pínrínsín yìí ọgbà lọ́mọ agbá ẹtún títí láyẹ̀wò àti ìyẹ̀wò kan tó bí ẹ̀yìn náà àwọn náà ní láti fún yẹ̀wò. <laughs> ẹni tó ti ní wá bí wọn ò ní ẹ lọ títí láyẹ̀wò ẹ̀ mọ́tò ṣé ẹni tí ọmọ ní ọ̀sán fún ẹnìkan pé kọ́ mọ̀ so nítorí di eléyìí báyìí ló ti jẹ́ pé níbi wọ́n ní àlùwárí ti sọ níbi ó lè yọkàn náà dá òwe ṣùgbọ́n ìgbà tó ti jẹ́ kó náà jogún gẹ́gẹ́ báwọn eléyìí náà ṣe jogún ntọ́jọ́ra ẹ̀ lórí tiwọn sọ́mọ yìí òun náà ní pé ntọ́mọ yìí bá jogún tẹ́lẹ̀ náà tí yẹn bá rẹ̀ ní ọmọ jẹ́ téèyàn bá lo owó rẹ lọ́mọ ẹ̀jẹ̀ ti àrètí pé kí wọ́n sàrà sàrà bá wò torí ẹ̀ ló ti jẹ́ pé ẹni tó lówó tó má tètè fún zàkà ẹ̀ sì yọ zàkà o tẹ bá mọ èèyàn lólówó tẹ kó fún ẹ padà ní o tó wá kí fún iná zàkà nígbà bẹ́ẹ̀ náà ni wọ́n wá lówó tán wọ́n ń pín sàrà náà tó ẹ̀rọ kí lè rìn pé ní sẹ́fúnra rẹ̀ pé kọ́lọ̀ ń sí òun lọ́kàn ní ẹjọ́ ọmọ àgbà fún ọ tí ilẹ̀ fáwọn ẹni tí ń ti ń bùkátà rẹ̀ lówó kò bùkátà ká máa náwó lè lórí èyí tẹ̀yìn ó ṣe ní ìsinmi pé kẹ́ ẹ bá mójútó dúkìá rẹ̀ dúkìá bá mójútó nínú rẹ̀ kẹ́ máa tọ́jú ẹ fi èrè èrè èrè èrè gan lè ga di ìlọ́pọ̀ ìlọ́pọ̀ àìníye irú owó tó máa ń jogún. kí wọ́n lọ sẹ́kù bọ́lá ọba fi ní wàhálà ìwárí ti mí lò dáàlẹ̀. ìtọ́sẹ́kù ni pé ẹ̀gbọ́dọ̀ bára ní ìyá rẹ̀ nítorí ọmọ tó bí fún bàbá yín. onóòtú gbọ́dọ̀ bára ní nítorí ọmọ tó bí fún bàbá yín. tó ètò sẹ́kù nù ibi tá a dúró sínú lónìí ọlọ́run bá kọ́dà kọ́kọ́ sànù wa kó sì wá lọ́kàn nínú ẹni tí gbọ́rọ̀ tí ìfẹ́ ìtújà tó rẹwà nínú rẹ̀ ṣiṣẹ́ kó sì wá lọ́kàn nínú ẹni tí yóò mọ̀ ṣẹ́ láti ọlọ́run ọba nínú tó fẹ́ àti èyí tí kò fẹ́ ọlọ́run bá kó sì wá lọ́kàn nínú tó nífẹ̀ẹ́ àníbọ̀ Muhammad sallallahu alaihi wasallam subhanallah Muhammad أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك. وعليكم السلام. سؤال nínú àwọn àṣà kan obìnrin lọ́lọ́mọ gẹ́gẹ́ bí àṣà àwọn India àti àṣà àwọn China so torí pé ní India obìnrin ni máa sábà fẹ́ ọkọ so àwọn àwọn Ghana Ghana mo fẹ́ sọ pé ti China Ghana àwọn náà lọ́dọ̀ wọn nínú àṣà àwọn obìnrin máa lọ ọmọ gbogbo eléyìí wọ́n ti sápò ara wọn òfin tọ́lọ́run onípọ́kùn lónìí ọ̀nà náà. ṣé èèyàn lè fi àwọn fẹ́rẹ̀ àwọn èèyàn lè dá ní oko pé òṣìṣẹ́ òkùnkùn àti àníyàn wa ni pé tí a bá ti gbé tí òwò náà lè máa ràn mí lọ́wọ́ nípa ṣọ́ọ̀bù ìmọ̀ṣẹ́kù. ó ní òun sí ṣọ́ọ̀bù fún ìyàwó rẹ̀ pẹ̀lú àníyàn pé wọ́n máa ràn lọ́wọ́ látàrí ṣọ́ọ̀bù tó ń ṣe fún kọ́tọ́ tó o bá ti sí ṣọ́ọ̀bù fún oògùn ní gbogbo owó nìyí ràn mí lọ́wọ́ báwọn nígbà tó gùn yẹn ní nǹkan tó wá lọ́nà àgbà díẹ̀ díẹ̀ tí ràn lọ́wọ́ àná ọ̀yà lówó ni. Now, kò sí ń tọ́jọ́ bẹ́ẹ̀ ìmọ̀tọ́jà lápọ̀wé tó tún tó burú ní ìsìnkọ́ wá sẹ́ni tí ìsàkọ̀wé sí kódà kó sì pé ó sọ fún àwọn ẹni àṣìṣe ọwọ́ pé wọ́n máa ti ń lọ kó máa pè ń láàrọ̀ bẹ́ẹ̀ díẹ̀ jí mi so bẹ́ẹ̀ kúta ní òun bá ń gbé bá pọ̀npọ́n ní òun bá ń gbé bá búlọ́ọ̀kì ní òun bá ń gbé ó lóore fún ti kó jókòó lọ akọ̀wé rọ́ọ̀lù gbogbo ọlọ́run kan yẹn máa ń kó gbéraga báwọn àwọn adigun ẹrù pampan wọn máa pa padà sí gbogbo sápadà sí gbogbo ẹwọn bá torí kíkó wọn ní iṣẹ́ gbogbo bó bá ti lè wò kó kéré tó ohun tó níyì lọjẹ lójú gbogbo ní làákàyè ẹnìkan níbi ọsẹ ẹyà àfàlà ìní làákàyè sùkọ́ adókò kalẹ̀ pé kí àwọn ọmọ gbọ́ bùkátà lórí ẹ̀ sótì tó ń gbọ́ ẹ̀wò Yorùbá nǹkan ọkọ̀ yẹn lẹ́nu kí àwọn ọmọ gbọ́ bùkátà lórí ẹ̀ ẹ̀ àlè tuntun. Nàá. Kò nídìí voluntarily nígbà tẹ ẹsẹ̀ fẹ́ra yín dìímú nítòbí máa ṣe ni pé yóò máa rẹ́kọ̀dù ẹ̀ níjẹ́ tí ọba tó ọba kó àjọ gbogbo ẹ̀ ọ́ kábàámọ̀ ó ní kó sí owó òun lè sanjọ́ náà àwọn obìnrin fẹ́ràn fún ọmọ ọ̀gá yẹn ní òun ẹ mẹ́tẹ̀ wàhálà ẹjẹ́ àjọ máa fún yín nígbà tó tẹ̀lé náà rówó báwọn ọmọ wa náà jọ ní wọ́n tó live life àtọ̀gbọ̀ gbogbo ẹ̀ ló ń jọ rẹ́kọ̀d ẹ bá ti jẹ́ kí wàhálà bá ṣẹlẹ̀ gbogbo owó ní olùkọ́ sàn nígbà tí wò sí nílé sàn no sharing of, of responsibility àbíjọ́ tó o fẹ́ tẹ́jọ́ pín tọ̀tì sàn yìí náà ẹ̀kújọ pín tó wà hàn sí. ẹ̀gbọ́n rẹ̀ ọ lọ sùn àbúrò ọ wà á nà lọ́wọ́ tí wọ́n fi rọ sùn rẹ̀ fún un àbúrò ńkọ́ tó wọn ní lọ sùkúù. àkọ́kọ́ ni pé àbòsí ni ọ̀gbọ́n rẹ̀ lọ sùkúù iṣẹ́ tèmi àdìwọ́ máa ń ṣe láti ìran lọ sùkúù àbúrò náà sì ní lọ sùkúù kí ìgbàtẹ́gbọ̀n bá jáde kí bàbá àti ẹ̀gbọ́n náà tún lọ sí ti ẹran àbúrò lọ sùkúù àbòsí ni nínú òfin Islam gbogbo àwọn ọmọ yín gbọ́dọ̀ dọ̀gba lọ́dọ̀ ẹnu bẹ́ẹ̀ sì máa bá wọn lọ ọkọ ọgbọ́dọ̀ tún kan lọ tọkàn bá ti lọ sí ìkejì náà lọ sí ẹ gbọ́dọ̀ nínú àníyàn yìí tọkàn bá bá ti rọrùn alhamdulillah àmọ́ láti pilẹ̀ ẹ ti nínú àníyàn pé nìkan ní ọlọ ẹnìkan ò ní lọ àbòsí nù. ẹ̀kọ́ náà ni sí yàtọ̀ láàrin gbogbo ẹnìkan lọ kàwé ẹnìkan lọ ká tó ẹ̀kọ́ gbogbo ẹ̀ tó kùn àti wá jẹ́ kékeré tó dá àwọn ẹnìkan lọ ké ibi kọ́ lọ di babaláwo. àmọ́ wọ́n ti jàǹbá ṣe gbogbo àwọn ìtọ́ nípa ọmọ kàtó. sẹ́mọ̀dé abájọ ò ní wípé bàbá tó pín àwọn ọmọ bẹ́ẹ̀ ó ti kà á fún pé tí ọwọ́ wọn nù fún ọgbà yìí sí i wọ́n máa ṣe olùmọ̀kéwò àwọn ilé ọmọ tàlá pọ̀ wò á kì í kẹ́kọ̀ọ́ nítorí pa abẹ́ fi fẹ́ tàbí ẹ̀yẹ wa ọlọ́run ní padà á yẹn sẹ́fún yìí àmọ́tẹ́yìn bá ti pín bẹ́ẹ̀ ẹ ti pín pé àwọn ilé ẹfẹ́ kan ya lápọ̀ wò ẹfẹ́ kélé yọ ya olùmọ̀ nípa kéwò so yẹn ká ilé kan ya ẹni sí orí rẹ̀ ọ̀dọ́ta nípa ẹ̀sìn ọlọ́run torí pé mẹ́ńtálítì pé wọ́n kù sí sẹ́lẹ̀ ti pín wọn bẹ́ẹ̀ àmọ́ bá ní pé ẹ bá lágbọ́ yé pé ṣé wọ́n pọ́ńpọ̀ ẹ̀sìn wọ́n mọ̀ pàtó lọ sò lẹ́yìn rẹ̀ wọ́n á wà tí wọ́n mọ̀ fi jọ. skul náà ìyẹn lọ skul torí gbọ́dọ̀ ti ti sẹ́fà nítorí pé ọ̀pọ̀lọpọ̀ fílíọ̀ nígbàdá já sí fún wa torí pé expectation wa ó ju ní ọba lọ ìyẹn lọ sí skul ẹ̀wọ̀n owó tá ń ná lé wọn lórí nìsín torí tó lọ ẹlòmíì bàbá rẹ̀ ọ̀fẹ́ ná million kọ́mọ tó parí ìfẹ́sì ní nàìjíríà lẹ́bù yìí téèyàn bá rí sẹ́tọ́ dáa tó bá rí sẹ́tọ́ dáa dáa dáa dáa dáa dáa gbọ́dọ̀ fẹ́ ó lè fẹ́ sẹ́tọ́ ọdún méjì kó tó rí one million yẹn generate à ń bọ̀ síbò tí àwọn tẹ́wà tẹ́kọ̀ ọdún mẹ́wàá kò ní generate one million ọlọ́run sì mọ ẹjọ́ téèyàn ó lò láyé káwá wọ school special institutions pẹ̀lú pé ẹ aṣàṣiṣẹ́ náà ni torí kí n lè ṣiṣẹ́ ni iṣẹ́ tèmi ni mo ti kọ́ yìí iṣẹ́ ìwé mo fẹ́ ṣe kíní kan máa takada arọ́ kankan ó di àpọ̀ nítorí tó náà bá kọ́ àkọọ́lẹ̀ kó o lè fẹ́ kàn bọ̀. ìwọ sì ti so categorize ara rẹ kó o ti kọjá level àwọn èèyàn tó jẹ́ pé wọn ò ṣe ọ̀kàwé àmọ́ wọ́n rówó jẹ wọ́n rówó wọ́n fi jẹun. táwọn kò ní lè múra rẹ wá sílẹ̀ kọ́ tẹríba fún ọ náà máa

ìgbà míì ìwọ lọ fà nítorí pé àníyàn tó ń rẹ́ fi rán lọ sùn kó di òṣìṣẹ́ àwọn akẹ́kọ̀ọ́ ti kàwé wọn ti dọ̀gá ńlá ni wọ́n wò wọn ọmọ pọ̀pọ̀lọpọ̀ kàwé ní ìṣe ọmọ ẹsẹ̀ ńlá ní fíńdà so ìyẹn gbọ́dọ̀ gbà fọlọ́ títí mo fẹ́ lọ mọ̀ àwọn mo fẹ́ lọ lajú mo fẹ́ lọ mọ tọ́tọ́ àti tọ́ yẹn ni wọ́n máa ń bẹ́ẹ̀ nu yẹn ní sọ́nà ọkọ̀ kókó fi dè yẹn ńlá ń bẹ́ẹ̀ nu yẹn ní sọ́nà ọ̀sẹ̀ ẹ̀kọ́ àkọọ́lẹ̀ tiẹ̀ ní kò ní fi rí ó sì ń yẹn tó fi kékeré ṣùgbọ́n kéèyàn sáti jẹ́ pé àníyàn tiẹ̀ ní pé mo fẹ́ lọ kẹ́kọ̀ọ́ mo fẹ́ lọ ma ntọ́tọ̀ àti ntọ́tọ̀ mo tiẹ̀ fẹ́ lóye so kò wá gbóró pé nígbà tí èèyàn kẹ́kọ̀ọ́ yẹn tán èèyàn tún máa sẹ́mi èèyàn tún máa nǹkan mẹ́tò fi lè máa rówó oúnjẹ kò sí tó burú mẹ́ torí rẹ̀ ó tẹ́ kápítà ẹ̀ ní tí a máa jẹ graduate tó jẹ furniture maker ẹ̀ lè fi wí ẹni tí ọ̀lọ́ lè wí yìí torí ọwọ́ tó fi máa dírẹ́sì fẹ̀ tiẹ̀ àti bí ó ti máa àgbàtáìsì gbogbo àwọn tí ó kàwé ó lè lágbárí jùlọ ó lè máa ṣe jùlọ bọ̀ kò ní lè lọ síwájú tó ọ̀tẹ̀ lásán tí ìwà jáde nínú àwọn university of technology ìtumọ̀ sáfíńdà university of technology lẹ́nu nítorí pé ẹ̀ẹ́dẹ̀ ìjọba lòun ò lè pèsè sẹ́wọ́n so ṣùgbọ́n ọ̀kẹ́kọ̀ọ́ tí wọ́n náà gan fúnra ara rẹ̀ tó fi lè dá dúró. tí wọ́n bá ń pòdùsì ọ̀sẹ̀ pẹ̀lú àwọn mọ̀mọ́ mọ̀mọ́ tí wọ́n ń pòdùsì sódà ẹ̀ lè jọjọ́ra yín àtàwọn tí wọ́n lè dáhùn náà sọ̀tẹ̀ kan tó dáhùn ọ̀ba ẹ̀ lè yín nítorí pé wọ́n kàwé kí ni gbogbo òwe ọdún mẹ́fà kan tí fi àwọn èèyàn ju tẹni tí lọ lọ yẹn nínú ọmọ tó wà sùkù ẹ̀rí pé sùkù gan họ́ọ̀lù kẹ́kọ̀ọ́ ọ̀gbọ̀ ọmọ mọ́ ọ́fíìsì wo lọ́wọ́ wà sí ọ̀gbọ̀ mọ́. pẹ̀lẹ́ ìtumọ̀ rí pé àwọn léèyàn lẹ́nu iṣẹ́ àwọn àjòkò kalẹ̀ kó wọn fi rí iṣẹ́ mi ó lè má rí iṣẹ́ mi mọ́ láéláé kì í ṣe pé bí àwọn náà ni wọ́n máa bọ́ láéláé kó tètè wọ́n náà ni tọ́nà kan bá yìí wọ́n nínú sún ọlọ́ọ̀ ní kọ́nà kan máa di kọ́nà kan lè fi tẹ́ máa ń tọ ọ̀nà kan lọ tẹ́ ń tọ lọ tẹ́ ń tọ lọ tó bá di ó di ni nítorí kọ́nà mi ò lè di ọ̀nà míì náà ti wà á lẹ̀ ṣùgbọ́n ẹ̀yin ò ní wá tọ́nà yóò bá di. bí súnà lọ sí i tó ń torí dèdè kéèyàn ọmọ ìjókòó tẹ̀tẹ̀ rẹ̀. èèyàn ti gbàgbé nǹkan ọ̀nà san oṣù kò rẹ̀ ọmọ àbúrò èèyàn èèyàn máa sọ fún àbúrò èèyàn èèyàn alágbára rẹ̀ mọ́ tẹ́lẹ̀ náà kì í sọ̀rọ̀ yẹn lórí rẹ̀ so nítorí délé sọ̀rọ̀ alágbára rẹ̀ mọ́ sọ pé aláàánú ṣe àtìlẹ́ sí mọ́ but ọ̀sẹ̀ lọ ah, náà wà lè sọ. Yọ̀ọ́ máa mú ọdún kan àbọ̀ àkóso ah, tó burú mẹ́. títí tí ọdụ tí ọmọ ọdún kan àbọ̀ máa ń sọ̀rọ̀ bá mi. lókè mọ̀mọ́ ẹ wá sí ìkù mọ́ mú un. tọ́ kò burú. náà oníbèrè ń omi kan máa ń jáde lára rẹ̀ èyí tí máa mú bóyá kí ọfẹ́ máa bá lò pọ̀ eléyìí ti ṣẹlẹ̀ tí máa ń bá ìyàwó kejì lò wọ́n ń béèrè sọ́tọ́ kéèyàn fi omi tí wọ́n ń jáde lára ìyàwó rẹ̀ nígbà tí ń bá lò tó dà sí lásọ yìí kó fi kírun bí kọ̀tọ́ omi tó jáde lára rẹ̀ yẹn ọ̀fọ̀ nù tó di kó fi kírun ìbéèrè kejì tí kìí ṣe pé ìyàwó yẹn ń tàtọ́ ọkọ rẹ̀ tí ì ṣe idán kan ní nǹkan yìí báyìí nítorí pé omi ti ń jáde yìí báyìí. wọ́n ní máa mú kọkùnrin ọmọ fẹ́ bá lò pọ̀ tí kìí ṣe pé wọ́n tà sí obìnrin yìí omi ti ń jáde lára rẹ̀ ìyí máa rẹ̀ ọmọ fẹ́ bá nítorí omi ṣèṣe ìyàwó kejì ní sàdí tonti pé ìtumí ń jáde ara rẹ̀ yìí lómi tọkọ ọ̀fẹ́ òun ni ọkọ fẹ́ràn jù tí kìí ṣe kí wọ́n sàdí alakula hal ìsọpọ̀ tí wọ́n sàdí ó jìnnà díẹ̀ nítorí pé lè láàyè fi xalùkù yìí ṣáà oríṣiríṣi ọ̀nà lọ́nà ọba gbé ẹ̀dá rẹ̀ gbà ó ń bẹ nínú àwọn èèyàn tó ti pé bọ́lá ń ti dà ó sì ń bẹ nínú àwọn èèyàn tó ti pé bá mi lọ rí tó bá sí ìyàwó kan náà lónìí tómi ń jáde lára rẹ̀ tó máa ń bá a lò tómi tó wọ́n fẹ́ hàn tani taláàpẹ̀ ń sàtún nígbà tó bá jọ nìkan tẹ́nìkan ń sàtún ìṣẹ́nu pé máa ń pé méjì ló ti gbé èrò bọ́yìn nìkan ń tàdúwáyé ẹ ti dànù kó lórí yín. ó ṣeéṣe kó jẹ́ pé àárẹ̀ ni tó lóògùn. ó sì ṣeéṣe kó jẹ́ pé àdámání tí ò sí òògùn tẹ́lẹ̀ tó sì. àlọ́kùn làhálì ẹ má gbé ẹ̀mí lọ sí ti pé bóyá wọ́n ṣàtì ni kẹ́ ẹ má fi kóra ẹ̀ sí wàhálà. nítorí pé èèyàn ò ní yé bẹ́ẹ̀ nù ẹ̀sìn mi kó tó di pé ọbẹ̀ rẹ̀ sí ní tìràn máwìn yẹn ẹ bá ti bẹ̀rẹ̀ sí ní ti ọ̀ràn tó ṣe yín máwùn èèyàn wàhálà bẹ̀rẹ̀ ìgbésí àìsèré mi. ní ìsẹ̀jú la ojú yín pọ́n ẹ rọra wó oògùn ojú ẹ kàn sí wọ́n ní kí ló dé kò sì wọ́ lọ. ò ní pé ìyá kan tó wú ọ lánàá kó o tó sùn lójoojú ọpọ́n báyìí torí tó bá ti sọ bẹ́ẹ̀ wàhálà bẹ̀rẹ̀ tó bá ti pọ́n náà ó lágbàmúyàwó kí ni lè ṣe sọ̀rọ̀ rẹ̀.

àgbọ́ta ah, òsì àtìpọ́ta ah, elépo èèyàn láburú ṣùgbọ́n lópin ìgbà tó bá ti pọ́nà àbáyọ míì bá wà ẹ má tètè máa lérò pé nìkan ní ní ń sàtìyàn nìkan ní ń bàtìyàn jẹ́ nìkan tó ṣe ṣe máa ti ń rògbè wàhálà ọ̀bẹ̀rẹ̀ ẹ̀sìn ní gbádùn náà àwọn èèyàn wà sàn sàtà àmọ́ tẹ̀ ká wọn fún òjì tí wọ́n mú yín gbàtẹ́ àwọn fún àwọn gan wọn padà pa yín sí ní pé káàdì ti lè jù àbí ẹ̀kọ́ ni àmọ́tọ́ bá ti bẹ̀rẹ̀ sí kíká ó fi ọba ẹ̀tún dáná sí ìyá alágbádá máa kó náà máa rò so nítorí ti eléyìí ìgbà tí wọ́n ọba ti fi pé nǹkan kan pa ní ìsìn àmọ́tọ́ tó máa ti pé ní ìsìn lè jẹ́ pé irú ìyàwó kejì kan á fẹ́ máa ro pé nǹkan ní sàdí kí ló kàn kí ló kàn ní ìsìtọ́kọ̀ níjọ́ tó bá ti tún kankan máa ń ṣẹlẹ̀ tó máa ń bá orogún rẹ lò náà bá tó yẹ ọlọ́mù àbẹ̀ ẹ̀kọ́ ni kò ti ṣe nǹkan tẹ́lẹ̀ ní ọba ṣe gbogbo ń tẹ́lẹ̀ bá ṣe tí wọ́n bá sóògùn pé kíkiní wọn kò bọ́ mọ́kù ní ẹ bá ṣe o àbẹ̀ ẹ̀kọ́ ni nígbà tó ti mọ̀ pọ́pọ̀ ọ̀fẹ́ nítorí kan. tí nǹkan bá ń ṣe ọ́ tó ọmọ pé èèyàn ń bínú rẹ̀ ń bẹnu súnà tó dà kọ́ ọmọ ti kẹ́ni ti ń bínú rẹ̀ ọmọ. torí tó o bá jẹ́ ọmọ ìmáàmù Ṣafi'i làákà ẹ̀kọ́ wọ́n ní wala turini al-a'adi ọ̀túnlẹ̀ fẹ́ inna shamātata al-a'dā balā'u máa fi má fi yẹpẹrẹ rẹ hàn ọ̀tá láéláé ńgbọ́lógún sí má ti kọ́ta rẹ ọmọ láé nítorí pé yíyọ̀yàn tọ́ta àwọn yọ̀yàn àdáhùn lánìí o. má ti jẹ́ kí ọ̀tọ̀ ọmọ bíi tí ó kù sí nínú ọ̀rọ̀ rẹ̀ torí tó bá mà ibi tó ń tó fi máa ṣe ọ lè fi fún un lórí délé ọ̀dọ̀ wa kágbá ìgbé inú àdánwò sọlọ nǹkan pé ń bẹ láyé ni so ọlọ́run ọba náà lẹ́bẹ̀ tó bá gbé nǹkan yẹn wọ ẹyin kó mú kó yóò sì mú kó bàbá ọlọ́run mú kó kò sí bí nǹkan tẹ̀lé lè tó kọ́nà àwọn olè mú kú o ṣùgbọ́n ọlọ́run bá lè má tètè kú o àwọn akẹ́tì máa jẹ́ àtẹ́lọ́n tó máa dùn àná torí tí nǹkan bá ń ti àwa tó bá gbóná tó bá lé àmọ́ bẹ lọ lójú méjèèjì kọ́lọ́sá mú kú o kọ́lọ́sá mú kú o tí ọba mú kú o ayé rẹ pé tí ọ̀sẹ̀ kan yọ rẹwà àbí ẹ̀kọ́ ni ká àti sàdúà pé subhanallah èèyàn tó fẹ́ sẹ́ lọ kí máa tara àdáwò mú yẹn sẹ́sìn èyí tó ti pé yẹn ò ní ṣe tẹ́lẹ̀ tí ọba ta dùn. ní kí yẹn ò dé lẹ́wù kanu títẹ́ èyí tó ti pé tí ọba ta dùn ò ní ṣe ẹ̀yàn mélòó lọ́ fẹ́ sí kí òun lóru pé kí ni. àmọ́ táwọn ọba dé ẹnìkan ò ní jí láago méjì tó ti lọ sàlùwàlá wọ́n múra sàdúrà kíkọ́ kíkọ́ kíkọ́ kíkọ́ pé tí ò sí nǹkan àwọn ọmọ pé tí ò sí nǹkan bẹ́ẹ̀ nìkan tó tí wọ́n náà gbàdúrà rẹ̀ náà. kọtọ nínú òfin ṣẹ̀ríà kóbi ó ti pín ogún rẹ̀ kó tó kú kọtọ torí alẹ alimiras àbí irin nǹkan kan ní tó ṣe pé kì í wáyé kéèyàn tó kù jíjogún òun wáyé kéèyàn tó kù nítorí wáyé kéèyàn tó kù ní ẹ̀rù ẹ lè gun àwọn ọmọ yín àwọn òbí yín àwọn tí jogún yẹn lè gun wọn lẹ́gùn dúkìá yín kẹ́tó kù ẹ pín dọ́gba ìjọba fúnlé ẹ̀fọ́ kálukú ńlé ìwúlé kan náà so àwọn bàbá yín ẹ̀rì fún wọn ní tó bá wù yín àwọn ọmọ yín ẹ̀rì fún wọn ní tó bá wù yín ṣé bá wọn kú ní tó bá sẹ́kù àkíta bàtà nǹkan kan wọ́n tún pín bọ́ọ̀bù Islam sí ni fún wọn. so ṣùgbọ́n tí ọba wá dàrú fún bàbá àwọn kó tó di gbókú tó na táwọn náà àbí ìyá àwọn tó táwọn kó tó di gbókú gbogbo dúkìá ní ìṣòwò ọ̀ràn ó ti gbọ́n ẹlòmíràn tó lè rí bá ti pé ń dá aláàbò yín ààbò yín máa.

ọ̀gá lọ́tọ́ sí i. ètò títí àti ní pé ẹ máa sẹ̀mí pẹ̀lú àwọn ọmọ yẹn normal life títí tẹ̀kù pàtẹ́ bá kú ọmọ fún dúkà àmọ́ mo gbọ́n ọmọ ṣe kí ní gbogbo ilé yẹn má ti sínú àjẹ́dá yẹn. kò burú tí bàbá bá jólù mà kọjá kí bóyá òfin káwọn èèyàn ní ọgbọ́n tó ju bọ dúkìá àwọn ọmọ wọn nígbà tó ń bá kú kọjá kó ti sàlàyé kalẹ̀ pé tí wọ́n bá kú lónìí o pẹ̀lú ẹ̀yin ọmọ mi tí mo ní lọ́wọ́ àtìyàwó àti bàbá àtìyá o tí gbogbo wọn bá gbẹ̀yìn mi o àbí òye báyìí ni pínpín ogún mi ọjà tó bá jẹ́ kí bàbá àtìyá síwájú mi báyìí ni pínpín ogún mi ọjà bàbá nìkan ló síwájú báyìí ni pínpín ogún mi ọjà ìyá nìkan ló síwájú báyìí ni pínpín ogún mi ọjà tọ́tò gbogbo ẹ̀yin ọmọ yìí mo bílẹ̀ láyé báyìí ni pínpín ogún ọjà tó bá jẹ́ kí lágbájá báyìí ni pínpín ogún ọjà. tọ́wọ́ ọkùnrin méjì lọ́ba kú kí n tó kú báyìí kú tó gbọ́n ẹ̀ hàn ní. ó fi jẹ́ kó ojú sùn ẹ̀ mọ́ ìyẹn táwọn bá jẹ́ wọn ní nítorí pé tí ó hàn sí ó ní pé ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn abánigbégún láwọn àwùjọ àkọ́kọ́ àwọn náà wọ́n lọ ìyànjú la gbá yó èyí tó bá tá a bá pín da pa èyí tí a sì máa pín oríjà ẹ máa pín ẹsẹ̀ gbogbo sẹ pẹ̀lú ìtumọ̀ sí pé kọ̀tọ́ kí bàbá kan pín ogún rẹ̀ kó tó kú fáwọn ọmọ ara àwọn bàbá mi náà tó ṣe kó pín ilé rẹ̀ ó pín gbogbo ẹ̀ fáwọn ọmọ kó tó kú ó tún kú kan ó tún lọ́wọ́ pín kó tó torí pé wọ́n kú èyí àkọ́kọ́ ti dá wàhálà ó ti dá wàhálà lẹ̀ táwọn ọmọ ti di fún ọ̀bẹ ríra wọn tó ẹsí lẹ́mọ̀ ìwọ ló lówó rẹ kó tó kú máa jẹ́ bẹ́ẹ̀ wọ́n lọ ẹ̀kọ́ gbádùn owó rẹ kó tó kú àbí òye ẹ̀ kò lè mú mílíkì láyè rẹ àwọn ọmọ àwọn ti jẹ́ pé gbogbo kátó mílíkì wọn pa àtìsí gbogbo ẹ̀dẹ̀ bàbá tó fi owó yìí kọ́ ó ti gò torí délé ìkọ́ àtúntò kọ́ ọmọ náà nàkú náà o wọ wá tán àwọn ọmọ wọn á ti kùtù ẹ ilé ìwọ̀n bàbá ló nígbà kan bàbá bàbá kàràǹbà ní gbogbo ẹ lọ́tà tó kú tó kọ̀tọ́ bẹ́ẹ̀ so anabi sọlá àìsàn wọn ni kẹ ẹ fi àwọn tó dùnkún yìí sílẹ̀ lólobó olórí ti kẹ fi wọn sílẹ̀ tálákà tí wọn máa tẹ́wọ́ táwọn yẹn lọ. náà wọn rí kùsùn. ìgbésẹ̀ tó bá ó dẹ̀ kú pẹ̀lú gbogbo fámìlì ẹ̀ tó tọ́ sí pé tán jogún ẹ̀ bàbá ẹ̀ bàbá náà ti kú ìyá ẹ̀ ti kú ọmọ àtìyàwó ọ̀la sílẹ̀ ẹ̀ wọ́n lè jọ kú papọ̀. kò sí wàhálà ẹlòmíì tó wà tó jogún rẹ̀. tó jẹ́ pé ó ní ọmọ ìyá méjì tó wọ́n wà ṣé àwọn yẹn lọ́wọ́ àwọn yóò jogún gbogbo ẹ̀. tọ́wọ́ máa jogún gbogbo ẹ̀ báwo ni pípẹ́ ǹjọ́ tó bá kú ǹjọ́ tó bá kú ẹ̀bí wa lè ǹjọ́ tó bá kú ẹ̀bí wa lè wọ́n bá wọn béèrè àwọn tó kàn ní kọ́ béèrè ìmọ̀ sẹ́rìmọ̀ wọ́n dà lọ́pọ̀ bá wọn. àwọn nǹkan míì wà tó ṣe pé a lè dábẹ̀ sòlá ìjẹ́pẹ́ ni tí nǹkan yẹn ti gán gán gán gán ni ọ wà lóòótọ́ àní gbowó lọ́wọ́ yín tẹ́ bá fẹ́ kábà kábà yín fi hàn. màmá ẹni tí nǹkan yẹn ti wọ abẹ́ dókítà bá sábẹ́ ẹ lọ sí fún. ẹ sì máa pé bí ti bá dé nù ẹ máa ti ràn àtìsẹ́ ti yín mẹ́ni sí kọsẹ̀ torí rẹ̀ láti ní ẹni tó kàn òwe rẹ̀ kí ni ayọ̀ kan yorùbá. ẹ ṣíṣe àwọn ọ̀rọ̀ ọ̀gbìn ìgbàgbà tí ẹ bá ní wọ́n nẹ́ra kí ẹ gbà ní lọ òòtù ìbí ẹ̀ ń bá àkókò yẹn náà náà láyé ọkàn bíbí láyé yẹ tó wà lọ́wọ́ rẹ̀ kọjọ́ lójú ẹgbẹ̀rún gbèdé irú rẹ̀ tó wà lọ́wọ́ ẹlòmíì lọ ẹjọ́ pè láyé ọkàn. ìdáàmú akúntẹ̀lá kọlbẹ̀ nkọlùmọ̀ọ́yìn fà ẹ̀ǹtẹ̀wọ̀ mẹ́rin kò dóni ẹ̀ sẹ́wọ́ o. tó bá dé aláyọ̀ ọkàn èèyàn ti wá àtẹnu ní gbogbo ilé ayé ẹ̀dọ́gba ọ̀kan náà àti kánzọ́n láyé ọ̀nà pèsè ọ̀rọ̀ tí kì í tán ní ayọ̀ ọkàn àmẹ́tí ọ̀rọ̀ àti láyọ̀ ọkàn tó bá ní gbogbo nǹkan kan yóò tún jáde torí ohun gbogbo kì tó lè. wọ́n á lówó kó ìwọ náà ti gbà kìí ṣe wọ ẹgbẹ́ máa sọ pé wọ kó sẹ́ni kò ṣe ọ lójú kòkòrò pé sẹ́ni kí n máa gàrí ẹ̀ ọ̀dà ọ̀dà rárá kódà kó tó di pọ̀ ọ̀fẹ́ bó bá gbóúnjẹ ọ̀fẹ́ wá fún ọmọ jẹ ebó kun ilẹ̀ má jẹ nítorí pé ntòlẹ́bí máa ń ìrèkún ìyẹn gbọ́dọ̀ sàkó tọ́ba padà fẹ́ gbèrè fún tọ́ọ̀bá fẹ́ mọ́ wàhálà adúlọ oúnjẹ tó lórí ibu rẹ̀ gbàdé lọ́wọ́. nítorí di eléyìí ọwọ́ àtúntàdé ń fọ pé ẹ sáti fẹ́ mi ẹ dáàmà jẹ dáàmà mu kò ní ṣòro à ọba wùwọ́ fẹ́fẹ́ àmọ́ dáàmà jẹ dáàmà mu ṣáàlà kò ní ṣòro lágbọ̀n ọlọ́ àmì ìmọ̀ kówó rẹ̀ tọ́ba mọ̀ ọ́ tó ní kọ́ ọmọ pàṣẹ ní owó òun tọ́ba wù ọ̀pọ̀ kúrú ní Islam ta àmọ́ kò ní wọ́n máa gà ayé ẹ̀. gbogbo àdúrà náà ni kọ́tà ti dẹ́pọ́lọ́ nìyẹn pé èèyàn ti pẹ́ lómi ìjọ àtọ̀tọ̀ náà èèyàn ti pè lákòókò títí gbàdúrà máa títí gbàdúrà bí òru àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ kéèyàn sì jẹ́ pé èèyàn ń pè nígbà tó forí kalẹ̀ lápẹ̀jù kéèyàn máa tọrọ títí ọlọ́run bòmí láti rí ó ti wù yín náà nípa ìmọ̀ òkú ṣàlọ́. à èdè yín náà lẹ́nu sọ àní Islam bọ̀ ọ̀nà ìṣúwàrà sẹ́mi tó fà ní sábà sọ fún gbígbólóǹkà yìí tẹ bá bẹ̀rẹ̀ sí lọ sí tẹ lọ sí tẹ lọ sí tí bùkátà yẹn ọ̀gbọ́ ẹgbẹ́ yẹn ìtajà àfihàn àwọn fún wa èdè yìí náà ni ẹ máa fi tọrọ kò sí wàhálà ọ̀la ọlọ́run ti gbà aláṣẹ kan èdè rẹ ló fi tọrọ ọ̀daràn rẹ tó ń ti bọ́lọ̀ ṣe ṣe lólórí ibú àgbà nígbà tó lọ́n ṣe pé àkọ́kọ́ fún un àti ti gbẹ̀yìn ọbẹ̀ lọ́ọ̀lọ́ọ̀ tó gbà náà gbàdúrà náà àmọ́ pé àdúrà àtúnṣe pé yẹ́s tó pété a bá ti dálẹ̀ báyìí lọ́jẹ̀ àwọn ọ̀ma ṣùgbọ́n tẹ máa ń bẹ lọ́n pé wọ́n lọ à ń bẹ pẹ̀lú gbogbo orúkọ tó ń jẹ ètò òfin sọ́ra rẹ̀ àbí ètò ọ̀sọ̀kalẹ̀ sínú àlùkùránì rẹ̀ àbí ètò òfin mẹ́nìkan nínú àwọn ẹrú rẹ̀ àbí ètò ṣe ń bẹ́ẹ̀ nù mà kọ̀kọ̀ lọ́dọ̀ rẹ̀ tó òfin mẹ́nìkan.

èmi ọ̀ma ẹni tó bá sọ ẹ́ kókó mú mi tọ́ wá wà mo pé kó lọ́wọ́ bó ní sẹ́mu. baba ńlá wa anabi adam alayhi salam ó sì bi wá léèrè alastu bi rabbikum qalu bala shahidna àmọ́ pé anabi adam fún forty years ẹ máa di fún wa náà àlè fún un. anabi sallallahu alayhi wasallam wọn sọ ike akọkọ bá kọ ẹ máa tọrọ dáadáa nítorí pé ó ní màláìka unlike tájà bá gbó àbí kẹ́tẹ́kẹ́tẹ́ bá dún so ẹ máa wá tàbí níbi aburú tó kọ́ ara ṣe fa náà subhan wa aleykum salaam. subhan wa aleykum